èmi ìrọ̀lẹ́ rẹ̀. Bákan náà sọ̀rọ̀ sí àtẹ̀jù fún alábàárà fún ọ̀rọ̀. Ní iṣẹ́ àtúnṣe náà kí ó máa bá ó bá wọn sọ àárọ̀ àdúgbò àti gbogbo wa náà Nínú tíra tí a ń kà lọ. سيرة نصيحة في لطلبة العلم شيخ مقبل بن هادي الوالعي رحمه الله تعالى نصيحة إليك ونن عن باله كن نصيحة من ذلك ونألبعد àìláàlè bídà ní pé ká jìnà sáwọn wọn ní bídà ọ̀kútù bìtì àti àwọn òwe bábá kọ olùkẹ́ bídà wọn yóò lè jáde nínú bábá kọ yóò rìn nínú ọ̀rọ̀ wọn wa ọ̀làwọ́ ìṣúná àtàwọn àfáàbù àwọn àfáàbù òbílẹ̀ jẹ́ àkótó gbèsè àti báwọn náà dàpọ̀. àṣàlàyé púpọ̀ nígbà táwọn ti ṣẹ́ nínú ọ̀rọ̀ yìí àwọn tí a lè pè ní àlùfẹ́rọ́pù dọ́ọ̀là àwọn ìjọba ti mọ̀ àmẹ́ńṣẹ́ wọn gẹ́gẹ́ bí tòwá ní ṣẹ́rí òtíra yìí bí àwọn arọ́fídọ̀ àwọn àlùfẹ́ àmìyà àlùmọ̀tẹ́sílá العشائر الخوارج القدرية والصوفية والشيعة والزيدية الثلاث تفاوعي أن تتلقى به جماعة الإخوان المسلمين جماعة التبليغ أسامة بيبين yẹn pé ní ẹni tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó jìnnà sí àwọn oníbídíà bákan náà gbọ́dọ̀ jìnnà sí nǹkan kọ wọn kó bá wọlé sí lára kó bá pé ìròrí wọn náà máa lò. ọlọ́run bá ó ní tẹ̀sẹ̀ lè ọlọ́run ẹ má tẹ̀lé fáwọn èèyàn lálẹ́ pàtàkó ọkọ̀ bí fún àǹtẹ̀lé ilẹ̀ ilé ní wà á fẹ́rí ní yóò jẹ́ kẹrẹ fún nye yẹlẹ kúrò lójú ọ̀nà yìí tó tọ́ tó yẹ kẹrẹ yìí tán òjíṣẹ́ rẹ̀ ẹgbẹ́ àwọn ọ̀nà oríṣiríṣi táwọn yẹn ń gbé kalẹ̀ yóò jẹ́ ká fún yẹlẹ yẹlẹ ní nínú ọ̀nà ń gbé kalẹ̀ náà ní ọ̀nà àwọn fà ká má tẹ̀lé ìlànà wọn. Àníbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam fẹ́ ṣàlàyé àdíjì fáwọn sọ̀hábà rẹ̀. Ó pàtàkà láìpẹ́. Àníbà fa àlàkalẹ̀. Kálàyé ìdìbò àfún àníbà gbọ́yé. Ó fa àlàkan lálà tó tọ́ tí ó wọ́. Ó wá wo apá kan apá kiri rẹ̀ wá fa àwọn àlàní táwọn wọ́ àmẹ́bíwá jẹ́ kí ọ̀pá bá mọ̀ pé bẹ́ẹ̀rí tó lọ tí ó wọ́ yìí òun lójú ọ̀nà àwọn èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ rẹ̀ àwọn ọlọ́nà tó yẹ kó ní aláàkólẹ̀ wá mọ̀lẹ́mí ni àṣẹ ìtọ́nù lẹ́dẹ̀ tó ìlẹ̀ pé àwọn èyí lọ́nà kan tó yẹ kó ní àwọn èṣù àwọn àṣẹ ìtọ́nù tó ní tó mọ̀ pẹ̀pẹ̀ síbẹ̀ lánàá ló wá ka ayà yìí tó ní وإن هذا صراطي مستقيما فاتبعوه تجونا من إليه ونطي ألا تتبعوا السبل أمتى للسبل àwọn ojú ọ̀nà fáwọn èèyàn ń dá kalẹ̀ nílànà oríṣiríṣi tí wàá ń jẹ́ kẹ́ rí ojú ọ̀nà ọlọ́run tẹ̀lé bákan náà ayà mi ọlọ́nà ọ̀làkùtà ìmọ̀n àpáàmì àkọ́gbáhù àwọn ìdèkìrí náà àwọn kan wà sáfẹ́ fọ́nù ọ̀rá tí ọkàn wọn ti nù kúrò ń bí ìrántí ọlọ́run àwọn ìrántí ọlọ́run àwọn tábà tó ìrántí ọlọ́run bá ìsàmì ọ̀nà ti dé tìmọ̀lẹ̀ ìwé ìsúná máa wù. ọlọ́run ní máa tẹ̀lé àwọn tó yẹ pé ní ọkàn wọn ti di wọn ìrántí ọlọ́run wà sábà àwa ẹni tí ń tẹ̀lé ìfẹ́ ẹnu ọ̀kánà amòrò ìfúrùtọ̀ ẹ̀kọ́rọ̀ rẹ̀ wá lójútùú wọ́n ní alìmọ̀tẹ́rì ó mọ̀tẹ́rì olùhàwà àti ń tẹ̀lé ìfẹ́ ẹnu oníbídí ẹgbẹ́ òrùpẹ́ ní tí ó tẹ̀lé kò sí tí ó kù ìfẹ́ ẹnu lọ ọlọ́dún fàáyín lámúyẹ́sẹ̀ yígbó láti ìyá lẹ́yìn tó bá sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló fàdà lọ́mọ pé anáwó yẹn ti rẹ̀ rú ní àrọ́ àbọ̀ ọ̀pẹ́ ìfẹ́nu ni wọ́n wọ́n tẹ̀lé. anábà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam inú hadith tí àwídàgbà gbàwá tí alìmọ́ Ahmad tí wọ́n ti arábìgbé jáde nínú musnad wọn. alábà Muhammad sallallahu alaihi wa sallam sọ pé akọ́wàpọ̀ máa àkáàfọ̀ àlà ummati inú nǹkan tí ń pamẹ́ láyàdì fáwọn àjọ mi tẹ́rù ń bà mí fún wa nípa rẹ̀ wọn ni al-a'immatu al-mudillun al-afwan al-a'immatu al-mudillin àwọn àfa àti ń sọ nínú àwọn àfa àbúrúkú kò kìlọ̀ fún àyẹ̀pẹ́ mọ́tẹ̀ lónìí mídíà látàrí ẹjọ́ kìí ṣe tó bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ní tó ti pẹ́ ni látàyè ìjọ ni irú nǹkan bẹ́ẹ̀ ti wà ìpápá kan wà máa ní ẹ̀kọ́ra fún ní mídíà lẹ́yìn tó wà sọ lẹ́nu àníbi náà ti wà ń lọ pa àwọn onífẹ̀ẹ́ nú àwọn onífẹ̀ẹ́ náà ti làwọn onímídíà ayà kùrà ní náà wà jáǹtì rẹ́rẹ́ ní kọ̀ọ̀kan àti kámá tẹ̀lé lànà wọn. nínú hadith mi ti Imran gbà wá ìṣùfẹ́yìn àbí Imran wọ́n ní alẹ́nàbí ọ̀sán kọ́ ọlọ́nàbí ọ̀sán sọ́lá ìpín ní mọ̀nsẹ́mi àbí dàjáàlì ẹni tó bá gbọ́rù dàjáàlì tí dàjáàlì ó ti wọ̀lú ó ti dáyé fàlìyà ní àbí ánìf fàlìyà ní àánìf kó yá jìnà sí kó sáté gbé fún fa iná rọ̀jò torípáà nínú àwọn èèyàn àárín ẹ̀dọ́ pé ṣàyà sí ìhì yóò lọ bá dàjáàlì ọwọ́ ya ń sáré àlẹ́wò mọ́mí tí ó mọ̀ pé ní àtàmì nínú ẹ̀mí fàyàtẹ̀lé òwú yóò sì tẹ̀lé ìdí ìṣẹ̀lómi lé nínú yẹn wọ́n ti lọ fún pé ìjọba yóò dá o orí ni èmi náà ó lè fúnra ra mi ìgbàgbọ́ yẹ pé tó lè lè kàǹkẹ́ díẹ̀ ẹnìkan lè kọ́ńtúntà fún mi èmi lè gbọ́ yẹ fúnra mi gbọ́ yóò sì lọ ju kó tẹ́ni oníṣùpadà tó ní lórí ẹ̀. àníbi ni ẹlòmíì tó bá gbọ́rọ̀ dàjà yóò lọ bá yóò mì nínà ní ọ̀yẹ̀tẹ̀bí òhu yóò padà wá máa tẹ̀lé nímọ̀ ìyẹ́bọ̀ àkàlẹ́ ìmìnà ṣùgbọ́n ha látara àrùjú tó máa kó bolẹ̀ tó máa mú oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi ìrújú wa àbí kéré náà wà nínú lọ́nà àbúdà wọn ọ̀pọ̀ tó bá wà bá alẹ́ ìgbà ọ̀dọ̀ alẹ́ ìsìn a ní alẹ́ náà wọn àfa tí wọ́n mú ọ̀rọ̀ ìtọ́jú ṣe báàbù pé báàbù lè fi àb àlẹ́ àhàlẹ́ àwa pé báàbù tá a fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ yóò ní ṣe pẹ̀lú ìjìnlẹ̀ táwọn onífẹ̀ẹ́nu àwọn aládàáda náà àwọn tí wọ́n máa kí làwọn ẹni ìdíwájú wa tí wọ́n ṣe màníwò ọmọnà àfáàrí sọ̀rọ̀ wọ́n ní káfọ́ ajé nínú àwọn orípa àwọn ẹni ìṣíwájú tí ń pè lọ fún wọn pa ìlànà oníbídíà kọ́lá alhassan alhassan al-Basri ta'ala àti imam muhammad bin sirin rahimahullah ta'ala kọ́lá ń kọ́ wọ́n ní láti jáde tó àfáàbàlì àwa mọ́jọ kó àwọn onífẹ́ẹ́nú àwọn ẹni ṣíwájú wa tó ń fa bíbí àwọn ẹni náà máa dúpẹ́ wọn tó onífẹ́ẹ́nú mọ́jọ kó tó wà láti jáde lúhùn ẹ má bá wọn ṣe fanfa afẹ́lọ́ba dìbò tó yẹ wọ́n là tẹ̀sán mi nù ó dẹ̀ má gbọ́dọ̀ tó wọn lẹ́nu ẹ má gbọ́dọ̀ wọn àwọn ẹni ṣíwájú wa lóhùn ẹni ká mọ́jú kó tí wọ́n káti ẹ̀mọ́ kọ́rọ̀ wọn kódà bó fẹ́ bá wa sọ̀rọ̀ ọ̀kọ́lá àbúkù lába ọ̀fún ọ̀gbà fàálà àbúkù lába ní láàbù dáàmì fún ahàlẹ̀ àwà ẹ̀mọ́ jù kó táwọn onífẹ̀ẹ́ nú wàlá kù dáàmì lúhùn فإني لا آمن أن يدرسوكم في ضلالتكم rọ́tàn náà bá lẹ̀ akẹ́kọ̀ọ́ yìí sínú ìrújú wọn alẹ́kọ̀ọ́ yìí sínú ìrújú wọn ọkàn náà bá lẹ̀ lórí ọ̀rọ̀ tó kọ́ sí wọn. yúnibí sàlẹ̀ ìfún wọn ń tún sàlẹ̀ fún mi àbíkọ́ jẹ́ pé iṣẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ iṣẹ́ tí mọ̀ máa sọ di iṣẹ́ mọ̀mọ́ yín lọ́wọ́ lẹ́yìn iṣẹ́ ń tún náà kò rí báwọn báyìí báyìí báyìí báyìí wọ́n bá yí bẹ́ẹ̀ lọ́wọ́ ìwọ́n náà bá mọ̀ ló ká ọmọ nìyí mọ̀ wọ́n mọ̀ lè sọ̀rọ̀ ọmọ mẹ́rin wà ààrẹ tó yẹ pé ní ó ṣe ìfàmù kọ́sù yẹ́wọ́n ti wà ní súnà yẹ pé ní kọ́sù rẹ̀ ìyẹn pàṣẹ tó bá wọ̀ sí ìbalẹ̀ ọmọ ìgbé dáadáa.

ṣùgbọ́n èyí tí àwọn ọmọ wa ẹ̀rí ìlú fún mi nínú àfẹ́ tuntun ní kámọ́jú kókò mọ́ ọ̀kọ́ra al-Fudail ibn Iyad rahimahullah ta'ala al-Imam al-Fudail ibn Iyad ẹni látọ́kù lè máa kọ́ ibùgbé de ápè má lè lè kódó ní bídíà má sì lọ wá àti rẹ̀ fa inni akhafu an tanzila alayka la'na ń pàyà kí ìgbéjìnlẹ̀ síkẹ́ ọlọ́run sọ̀kalẹ̀ sí ẹ lórí ẹ̀tẹ́ ọlọ́run bínú bí tó níbi dí àṣẹ tí wọ́n náà bá fara kó nu ìbínú ọlọ́run alimọ́ ahmed náà kọ́tùmọ́ wọn ní àrùn ìgbéda ayé làyà ń bá gbèlè àdé àyèjà nípa fún kò sọ fẹ́ nìkan kó jòkó tì wọ́n wọ́n láàyò ká dé wọ̀ àbí kó máa rò kọ́ mọ́ àlàyé ànàfíì àbí ká gbẹ́ náà wọ́n fẹ́ fàájì ọ̀run àpapọ̀ jáńkéré lórí nǹkan báyìí máa ti jòkó síra láwa ní àgbéká lọ fún kọ́ńtì ẹnì kejì ní. máa jòkó síra wọn. bẹ́ẹ̀ ni àlìmọ́ olùbàdàn bí eni àwọn náà sọ tí wọ́n wọ́n ní ìlú àbá aráláka méjì sáàlì ṣé fún mìíràn gbéra. ọba tó rí pé dídé àti yíyan láàbá ẹnì kan fàbárò yàyà àbùkù tọ́ra fún. fàyínà lẹ́yìn àpò àlẹ́ akthar mimma azhar torí pé ìtí ó fi hàn sí ẹ̀yẹn ó kéré sí ìtò fipamọ́ ó kéré ẹlẹ́mìíràn ni àbálẹ̀ ní gbogbo ọ̀nà wọn náà lágbàá dání táwa ní nǹkan ṣe ń dání tí ó bá jókòó tó rẹ̀ níbẹ̀ irú ilé tí ó dání kò bẹ́ẹ̀. wa alu sunnati mujmi'una ala hijratihi ẹnu àbá fúnná kòkó oníbídé àmọ́yìn lóde ní a ní bá ṣe àdáda rẹ̀ fi ń ṣe wàlúbú ọdẹ ànìkún àmọ́ ń jìnà sí wọn ní wàtà rírì mínìhùn bákan ẹni wọn kò pé àmọ́ ń wọ́n yẹn ìgbésẹ̀ wọn ní lẹ́mọ́ gbọ́rọ̀ rẹ̀ lẹ́mọ́ jókòó ti kama nàkọlà báàlì kàjá mú mìíràn sálàmù ẹni gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àǹfà àdúgbà lọ́rọ̀ báyìí wá ẹ máa kọ́ra fún náà kò bá ìjókòó sí àwọn onírúurú wọ́n dẹ̀ fún wa láwọn ẹ̀fáǹkù nínú ìfẹ́sí wọn ẹ̀rẹ̀ tó wá bèèrè ọ̀rọ̀ àlèkèwà lọ́wọ́ afọ̀nà alìmọ́bù mọ́lì ọlọ́run bá ọdẹ ara láti lọ́wọ́ kéyìn wà sáwà bóòlù ti wà mẹ́. ìmọ̀ mọ́lẹ́kì ti kò léèkì tó bá lánàá ẹni ìṣíwájú ìṣèwà ìta mọ̀ni màálù ìrìkọ́lọ́ nǹkan fún wa. wà ní kẹ́yìn fún mẹ́jùrù bóòlù ọlọ́run ti wà mẹ́ ẹnìkan ò mọ́ òṣìkan dandan kọ́ mọ́ ìtọ́nà bá fẹ́ kámẹ́rà ẹ̀mí sọ̀kan nínú ìròyìn ẹ̀ pẹ̀lú ìmọ̀lù bí ìwádìí bá ti ṣe máa ń dẹ́ẹ́dẹ́ ní fún akánígbàgbọ́ sí ọ̀sùn àrò àyẹ̀wò gbèdà tí máa lọ ìpè bóòlù náà ṣe lè dúró lórí àlàáfà tí kò lè ṣe wà ń bẹ̀ àdáadáa lẹ̀ ìmọ̀ wọ́n yìí fún kan lè jáde wọ́n jòkó láàrin yòókù. وقال الشيخ ابن عثيمين رحمه الله تعالى الإمام ìbúnú òsèmí náà ni yẹ́ jùlọ àlàbárọ̀ mi ní àlè ìgbéra náà fà wá sáyé ìpínlẹ̀ ẹ̀rí pé òyà tó síra wọn àti pé láì fẹ́ náà ni a ní ó di dandan fún wa káàrúwọ́ náà àwọn èèyàn ìdí ìfẹ́ oníbídíà pàtó ìjìnlẹ̀bídà bìsì yá gàtí mọ̀gẹ̀rẹ́ yàtí mùsàkàràfà àtẹnitọ́ ohun bíbíà ẹ̀kọ́ àkànnà máa mú sí àwọn olórí àwọn onílànà míì látọjọ iṣẹ́ ìjáde dẹnìkan ló ń kalẹ̀ fẹ ikú rìn ní orí ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹmọ oríṣiríṣi làǹtàmù yẹn ní àkànná máa mú abáníkàtì nà sàn sàn òbí dí àkànná wọn pa á láró bìsìyà gàtì mọ̀gìrìyà tí wọ́n á gbé kalẹ̀ náà tí wọ́n á ẹ̀ńtáìtì yẹn tí wọ́n ká ilé ìdẹ̀wà fáyín ilé ìdẹ̀wà wuyì ọmọ mi ní gẹ́tẹ̀ lárugẹ mi mùsàkàràfà tí ó sojú lọ́nù ẹ̀rí fẹ́ pé àwọn aláìmọ̀kan bó ti sáyìn làwọn wò tó bẹ́ẹ̀ ni mo àbí ò bẹ́ẹ̀ ni mo wà ní wò àbáníkájú náà sí lóyún níbẹ̀ bákan náà kọ́lá sheikh amur bin abdulmuni ibn salim wọn náà náà kọ́nu síra wọn kan ti ṣe àkọ́rí ìpínlẹ̀ àlẹ́ wọn ni ìyáàka sọ́ra àkìtọ́lì bàlẹ́yìn ìrẹ́ ọmọ yá mi tọ́jú ẹni tí ń kọ́ ìmọ̀ mindai asu níbi aburú níbi àrùn àrùn kan tó wà láyé òde òní yẹn pé àrùn kan wà láyé òde òní sọ gbọ́dọ̀ ṣọ́ra fún aláwọ̀ wà ṣe sí ìyàtọ̀ nínú kéèta oní ẹnìkan tiẹ̀ mọ́nú kan ìpínlẹ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹ̀rọ gbọ́dọ̀ rẹ̀ kó máa tọ́jú ọ̀lẹ́ ọ̀lẹ́ ìtọ́síjì bí ọ̀rọ̀ dáwà ọ àsọ̀síètì ara rẹ̀ mẹ́gbẹ́ kan ẹgbẹ́ ni wọn adi kéèkì fún ẹ ṣé n tó bá sínú ìmúlẹ̀ ní ìpínlẹ̀ kò ní fẹ̀ àbítẹ́gbẹ́ ń bá kiri eléyìí tí wa kájọ kóra wájọ ẹgbẹ́ àjọ máa ràn án lọ́wọ́ ní bá wí àtàwọn ará ìbéèrè wà sẹ́kọ̀ọ́ ilé ìyàtọ̀ tó sábà fi ṣe lọ́nà tó tọ́ ṣùgbọ́n ẹlẹ́gbẹ́gbẹ́ ìdíyà báwa ti gbé kalẹ̀ ní bá ṣe máa ń ṣe kóyà kóyà tó fẹ́rẹ̀ àbá nínú àrùn tí ó wà láwùjọ ní ní wọ̀lùsìfáàmù ìdíyà tí mo fi dàtọ̀ lè sámọ́ra tó lẹ́yìn ẹ̀rí ìmọ̀ ń jẹ́ kí èso mọ̀tẹ́ kí ẹ̀rí ìmọ̀ jẹ́ kó bàjẹ́ yóò bàjẹ́ amẹ́yẹ sábúgbà yìí ni àwa ti rí tẹ́lẹ̀ lómi tó kẹ́kọ̀ọ́ ní àtijọ́ kẹ́kọ̀ọ́ òfin abẹ́ ẹgbẹ́ ló wà ní ó kẹ́kọ̀ọ́ anímẹ́gbẹ̀rún lára náà ìtọ́ba bí kò sọ náà tẹ́lẹ̀ bá kò sọ kò ní sọ kódà níbi táwọn ẹlẹ́gbẹ́ tó wá kọ́ nìde ẹni tó ti sàmírù rẹ̀ ó ti jẹ́ ní onímọ̀ kẹ́kẹ́ kò sí ní ọmọ ìdíje ìdíje àrẹ́sẹ́ pé ó wà ní jami'a àmìrù rẹ̀ sí ní ẹ̀rì òun wà jami'a tó kẹ́kọ̀ọ́ kéwú àmìrù rẹ̀ mọ̀kẹ́kọ̀ àmìrù rẹ̀ ní ẹgbẹ́ àfi tó bá fi ìròyìn bóká òun sì yóò mọ̀ pa láti tó fi kéwú sí tẹ́wà gbọ́ pé èyí ó fi mọ̀ kẹ́rú ẹlẹgbẹ́ ẹni ká jẹ́ ẹ̀ sínú nǹkan bẹ́ẹ̀ torí pé ọdún gbódodo ni ọmọ ayẹ pé ọkùnrin ní ìdí gbódodo àwọn àfihàn ẹgbẹ́ òwà gbàǹkọ́ òdìbá yìí wá lórí nǹkan báyìí kí ni ó padà ṣẹlẹ̀ tó bá mẹ́rin bọ́lá mẹ́gbẹ́ òdodo tó mọ̀ yóò padà pamọ́ wọ́n sì máa tẹ̀lé ti ìgbéyà ẹgbẹ́jẹgbẹ́ wọn tó ń ṣe yóò máa tẹ̀lé jẹ́mọ́ ọ̀nà ìdàgbé fún aláǹfààní ìmọ̀ báyìí tó gbé ìmọ̀ gan ju ẹni tó ní gan lọ ìwọ̀gbọ́ orí ìgbàmọ́ ẹ̀fẹ́ ìtọ́ fẹ́rẹ̀ ìtòsí tí òdodo tí wọ́n kọ̀ọ̀kọ̀ tí ó yàtọ̀ sí ọ́ ju tọ́ fẹ́lẹ̀ rẹ̀ kátó wá sọ pé ní ẹni tó yẹ pé ní ará àpárí tí ó sì mọ ìyẹn tọ́tún ìyẹn tó sì nínú àwọn àrùn tó wà ní ayé òde òní ni pé àwọn onífẹ̀ẹ́ ẹnu báyìí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ báyìí àgbẹ̀rọ̀ jìnnà sí. bàkánà ṣe é fún mọ́kùnrin rọ̀ṣùmọ̀ ọ̀la ọ̀tọ̀ sheikh muslim san ka ọ̀rọ̀ wọn yìí wọn ni yàkú náà wọn sọ pé alìṣìṣìyà tó mọ̀ sáà wọn ni ìṣìṣìyà ìrìn pé wọn ni mọ̀ sáà bí wà pé wọn tún yẹn wọn ṣèǹdè yẹn ni nítorí yẹn ṣèǹdè ṣèfù yẹn ibi tó fẹ́ lọ fọ́ ní ìdarí rẹ̀ ibi tó bá fẹ́ kọ́ lọ ní ọ̀nà àtẹ̀tọ́ bá fẹ́ lọ tẹ̀lé ìyáhùn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ ni wọ́n ní wàkóòlù kọ́lá tààlà aláwọ̀rọ̀ sí àlèmọ́ mùsùlùmí tí wọ́n sọ pé ọ̀rọ̀ náà sọ́kọ́ ti pé wà tẹ́lẹ̀ ìṣẹ̀bí ìlàmọ́ ní ànáyàbà ilẹ̀ yìí tọ́lọ́ ní tẹ̀lé ojú ọ̀nà àwọn tí wọ́n ń ṣe tí ń ṣe wá láti látẹ̀lé ojú ọ̀nà tọ́lọ́ ń ra alẹ́ fún wa wọ̀rùdú ìlà ìpínlẹ̀ máa àti ká padà sọ́dọ̀ àwọn àpẹ́ẹ̀sì alẹ́bí iná lẹ́tọ̀nà sàkúnà lè ha àwọn tó jẹ́ tó máa ń bá òdodo mú wàlú kọ́ múlẹ̀ káyà àkùgbọ́ inú ayà ìpé àfihàn mímọ̀ nìkàlà fàtàbí lọ́láhì sàálà wọn fàájà sàbílà sàkàlífà àkùnbọ̀n wọn láì pé ní tiwa nílọ níbi eré ojú ọ̀nà wọn tí wọ́n ya kó ojú ọ̀nà ọlọ́ bákan náà ọ̀kọ́rù ọ̀rọ̀ tí àlọ́kọ́kọ́ ti lọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ni yá ayélujára ní àmọ̀nà ẹ̀yin gbọ́nà ọba gbọ́ inna kẹsìrọ̀ mìíràn àgbáàrò ọ̀rọ̀ gbà ẹ̀rọ pọ̀lọpọ̀ náà àgbáàrò àwọn bí àwọn bíṣọ́ọ̀bù barobán àwọn rẹ́pẹ́ padà sẹ́wọ́ ọ̀yà olóòlà wàhálà náà ti lè bá fún à ń jẹ́wọ́ yẹn níbi ìbàjẹ́ ìfàyè òde òde ló tẹ̀lé o ó ti wà tipẹ́tipẹ́ ọlọ́run àwọn kan bẹ́ẹ̀ láti lọ́dún wájú ní àwọn júù àwọn wọ́nló wọ́n àwọn ọ̀gá wa máa jẹ́wọ́ ọmọ ìjọ wọn lọ́sẹ̀ tó dáa. وأن يتابعون مشوارنا ويصدون عن سبيل الله وفي قضية لا تمشي صلاة جماعة سيدي وهو لا يواجه بيوت من المسلمين وقو جان ترى أنا أفعل جمع سبوة سيكون سيكون أفو بقول الله أقول لي أفو أسير بقولنا سيكون الحمد لله أنا دارو كنت أقوى بمن تقوى àti ni wọ́n kú sẹ́ẹ̀sì ń gba owó lọ́wọ́ àwọn èèyàn lórí lọ à ń jẹun ẹ̀ ń jẹ bàjẹ́ nípa ẹ̀ kò dúró náà tẹ̀lé ìlà ẹ̀kọ́ à ń ṣe yín náà ń wà á máa darí wọn fún òbí ìṣètò náà wọ́n sì mọ wọ́n mọ pé àwọn ìkẹ́tù tẹ́ ta ń sùn yín o ẹ má tẹ́ kíni ẹ má tẹ̀lé wọn kí náà ń jẹun ẹ̀ kò dúró náà ń tẹ̀lé ìlẹ̀ là á mọ̀ láwọn èèyàn bá tó òbí ìṣètò náà torí tó bá lọ gbọ́n ìtàwọn oúnjẹ ló ń jẹ ìbàjẹ́ wọn ní ìlú mọ́ mo láti pẹ̀lẹ̀ ní náà ni wọ́n wà ní ìsìláàmù lẹ́nu wọ́n ní òṣùdúlàbí ààbí ààyà wọ́n ní wọ́n lọ ayà ìlẹ́rìí aláfà rírí nínú ìlànà ètò ayà yìí náà láti wọ́n àwọn èèyàn ìgbé ni olórí ẹ̀sìn olùdarí ẹ̀sìn àfà tánú máa fẹ́ ṣerú ìsìlànà yìí a ní àyà yìí náà ẹ̀rí ló jẹ́ láti fi kìlọ̀ fún yẹn nípa àwọn àfà burúkú àwọn àfà àtọyẹ̀pẹ̀ àwọn àfà wòrawọ̀ àwọn àfà wọṣẹ́wọṣẹ́ wọn lè ní tẹ̀síwá làwọn fi ń wò ó ìtọ́ni omi tòun gbogbo náà ń tẹ́ wọ́n yẹn lọ́nà àbàjẹ́ ni àti aládàáda lẹ̀ yóò gba dáadáa lẹ̀ lẹ̀ nítorí ọ̀rọ̀ ayé tó ń wá wọ́n ní ayé àyíká wọn wà gbéra àwọn sọ́njẹ́ tẹ́sí òsọ sọ́njẹ́ lẹ̀ final aya tó ní fáyà yìí hazard owó ọ̀nà wọ́n sọ́nà bá mìíràn mìíràn mìíràn ó wọ́n pa àwọn apá kan nínú àwọn àpá burúkú ọ̀hún àbá àbàbà wọn láwọn bíṣọ̀bù àwọn ẹlẹ́fẹ́ padà àlẹ́dínlẹ̀ yàkùrú náà wà rà náà sì bá àtọ̀ àwọn tí wọ́n máa ń jẹ wọ́n yẹn lọ́nà tí ó tọ́ ọ̀yẹ̀sọ̀dúnà náà fà á nílẹ̀ wọ́n máa ń léyẹ̀ sákún wọ́n sì máa kọ̀ wọn láti tẹ̀lé ọ̀gọ́lù àwọn ọmọ ẹni bẹ́ẹ̀ wọ́n ti sọnù wọn wá bá wọn lórí wọn àgọ́lù wọn bá tún sọ àwọn èèyàn wọ́n ti sọ́kọ́ ọdún mìíràn àdéhùn àdéhùn láwọn ẹ̀rí tá a ti kà síwájú nínú sábà gbọ́ ibẹ̀ ni pé òjú kò sà sí mínú ìlà máa ń a sàn pé dandan ni àwọn àpá àkúkà máa wọ́n àwọn ẹ̀jẹ̀ tàláwọn ẹlòmíì tí wọn bá gbọ́n tí ń tẹ̀lẹ̀ tẹ́ ẹ̀dọ́rọ̀ ẹ̀sìn wọn kó yẹ kí n ká máa takura wa mùsùlùmí ẹ̀dàkùn náà takura wa mú àbáńdé ń dákún ní kòtò tẹ̀fẹ́ jáde ẹlòmíì ní fẹ́sà ń tilẹ̀ kó máa sọ sí ẹ̀ ẹ wá rò pé ó láàánú mú àwọn èèyàn ká ilé ìtẹ̀ láàánú ẹ̀kọ́ bẹ́ẹ̀ dá sí wàhálà wàhálà ò lò láàánú wọn tó bá mọ aburú tí àwọn àfa àbúrú fún dálẹ̀ láwùjọ káfí kálukú lẹ̀ kó máa tọ́jú ẹ̀. gbogbo problem báyìí ní ẹni orí sí i. àtẹnu bá rí gàmí yẹn sí bóyá nìkan wọ́n mi yẹn gé ní àfa kan gbàgbé ojú sí àmìdí àwọn kọ́mẹ́ntì sẹ́ ẹ̀yìn àfa inú àfa wà láàrin yìí sùn ẹ̀mí kálukú lẹ̀ ẹ̀yìn ọmọdé káko lọ́ní. tẹ́tù bá tẹ̀sí kí lòun ṣe nínú òun táwọn ń sàlàyé ọ̀rọ̀ látàkùn àti kó nǹkan akẹ́sìn ní. ó ta ní bọ̀tà àwọn olùkọ́ àwọn nífẹ̀ẹ́ individual kan bọ̀ kẹ́tì kó ní nǹkan tá máa bá lọ́wọ́ tiẹ̀ lọ bọ̀tà ẹ̀ máa ẹ̀ ụmụ ògbó èrè lẹ̀ ẹ̀yin náà máa ṣe ti yín ẹ̀sùn mọ̀ pé tẹ́sí wà lọ́rùn anyị èèyàn nípa ìgbẹ́ tó bá tó ụwa fẹ́mọ̀ ọ̀tọ̀ ní wàhálà yìí ti pọ̀ jù ní agbọ́dọ̀ wọ́n àwọn wàhálà àpè àtàwọn oníṣẹ́ ẹbú bákan náà mọ̀ sí sí wọn káṣí tara wọn jáde ẹni wàhálà eléyìí ẹnu àfa kọlẹ̀ lórí àwọn àfa gidi ni o kama nàkọlà kìsì mọ́ a gbọ̀ntẹ́ ìlìyà ẹni ìyẹn wọn fún ìsẹ́ńdì àtọ̀ ilé àlìmọ́ bùn kọ́ yìí ń sọ àlìmọ́ bùn rọ́jà kọ́kọ́ àlìmọ́ sọ wà náwó wà bùn hájà ọ̀gá ìrẹsì àtìlẹ́ máa ka ọ̀rọ̀ wọn àti máa ka síra wọn. ẹ̀dá wá ti pé ní pépè tí tí ò dání àwọn ọ̀nà rìn àjẹsẹ̀ ìgbọ́n tó ṣe ní láàánú lè ní ara ẹni tó gbọ́n ta títí ń pépè ní pé ẹ máa ka síra alágbájá máa ka síra alùpùrọ̀dọ́wì ní pépè sí alùpùrùjì tó yẹ pé ní ìsàkó lórí bàbá yìí tó ń ṣe lẹ́tọ̀ọ́ fáwọn èèyàn ibi dájú ta kọ́ lórí lórí òkútù dẹ́jẹ́ sùn lọ sanwó-olé lọ lọ́sàn àyẹ̀ lọ́mọ orúkàn sáwọn obìnrin dókó ó ní fáwọ́rá tó mọ̀ bá ara kà ní revolution tó dáa ní. sábàlẹ̀ tó ní ẹ̀mọ́ kan tó fẹ́ ní báyìí ó ẹ̀kúra dúró fún wọn lè ní ẹni ìta ṣé tó ń pèpè tí mo dà àwọn ẹni ìṣíwájú wa ń sànù àwọn àlùmọ̀ yìí nítorí bá tọ́ náà tó wọn sí tí ó bá jẹ́ ewu fún wọn wọ́n wọ́n nu àjẹsùn wọ́n wọ́n nu wọn àjẹsùn yóò dábẹ́. ìyẹn ni alimọ́ mi sẹ́mi àwọn ní alùpùpù náà sí arahamu náà lè náà àwọn ènìyàn tó sànú àwọn ènìyàn ànámọ̀ òdodo jù wọn sànú àwọn èèyàn jù wọn ní ní ẹ̀yìn lẹ́mọ̀ ìgbẹ́ bá bára ń gbé ẹ̀mọ̀ bára ń lọ wọn bá lè tó lè pa wọn lára tó jẹ́ nǹkan ewu fún wọn wọ́n jẹ́ káwọn fún ilé ilé wu o ilé yìí ò dá o ilé ìgbédé àlè wọ́n jẹ́ káwọn. náà àbáwọn náà sọ́wájú lórí nàṣẹ́ àwọn nàṣẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ ní àlẹ́ṣẹ́rìṣù aláàmọ̀sọ̀ ọ̀lẹ́ṣẹ́ yìí wọ́n máa kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ sójú kòkòrò láti máa jòkó táwọn ẹni eré wà á ní fábẹ́lì àwọn ẹni ọlá àwọn èèyàn jìbì wọ́n máa kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ sójú kòkòrò eléyìí ọlọ́run tó fa àfa dáadáa tó máa lọ fúnra kọjá kí wọ́n jẹ́ alikọ́ àfa dáadáa àbúrò àkókò dáa lọ́mọ bá ṣe ẹlòmíì kò mọ̀ pọ́ lọ́dún sàánù ló fi gbàgbọ́ yé ó tó wọ́n mẹ́ta rẹ̀ padà sẹ́yìn gbogbo ẹjọ́ tó ń ṣe ní mìíràn tí ò dáa wọ́n ní ẹ̀ka wà fún ẹlẹ́bá náà ni ẹ̀ka múlẹ̀ tó bá wọn múlẹ̀ tó ọ̀bá ní wọ́n yí padà tó bá tó lọ́dẹ padà ńkọ́ gbà tí wọ́n nìkan wà láàrin wọn ẹ̀rì sásìkò olùkó sáwọn ekírun lóyún tó ń jòkó tó ń bí sáré lóyún tó ń kó mi ní lálálẹ́ ọ̀sìn ní wọn pè yìí tó tó ṣe é fún wọn bú ẹgbẹ́ olùwọ́ lọ gbà yìí àwọn tó ní kókò láti tẹ̀lé àwọn ọmọ àwọn tó fẹ́ rí ẹ wọ́n tó ní ọ̀tà takú sí wọn. ìyẹn onífúnni ti bá àwọn ẹni rí là máa ń wá láti tẹ̀síkì ọlọ́run àfọwọ́n náà wà pàlà pàlà ìbílà ń tẹ́ wá sùn مع الذين يدعون ربهم بالغداة والعشي ṣe sùúrù pẹ̀lú àwọn tí wọ́n máa ń kọ́ lọ́wọ́ ní gbogbo àkókò wọn láàárọ̀ ní alẹ́ ní nírọ̀lẹ́ ní wọn akọ́ lọ́wọ́ yorì ìlú náà wájà àwọn tá ń retí ojú rẹ ọlọ́wọ́ wàlá fáàdù àyìnà kàánì wọ́n jẹ́ kójú ẹ̀ kó orú lọ́tọ̀ fún ẹgbẹ́ làwọn eléyìí ṣe ìtọ́tẹ̀ ní ìtìjú wọn mọ́tì bẹ́ẹ̀ wọ́n jẹ́ kójú ẹ̀kọ́ orun wọn tó máa wá wọn mí káàkiri tó yẹ pé torí ìlú zina tàlàyà àti tóníyà tó yẹ pé ní ọmọ ìrúnlọ́fẹ́ ayé wọn ní ká jayé sí ìlànà táwọn ti yí sí yóò jayé mẹ́ta ẹ̀kọ́ ayé lẹ́nu ìfẹ́ jẹ́ lórí súnà wọ́n rán ẹ̀rọ náà dúró déédéé lọ́nà tí ọlọ́run náà ń jòkó síbi tọ́lọ́run òní káwọn ẹ̀kú kankan yóò àpọ̀n àmọ́ ayé jẹ bẹ́ẹ̀ ni àìmọye tó dúró tẹ́sí tó lajú lajú láìmọye ìgbà tó sì lówó láìmọye ìgbà yẹn tí òdó tẹ́sí lọ. ẹ̀sùn ni a mọ̀ bákan náà ìta ń pè gẹ́gẹ́ ní tó bá mẹ́sì mu. èèyàn ní ìwọ ẹranko ti kó ló ń ètò yẹn lọ́la ju ìwọ ẹranko ni. kálajú kí lọ́lọ́run ní kí lànà sọ mọ̀kẹ́yìn lajú bíbí ìranù a àná ti lajú ní ibi tẹ́tí ń jò kó tó tata ti dị fa gbó ìyẹn sọ o ìyẹn tí mo ní wà bá jẹ kó sọ lajú ọ̀làjú kéèyàn mọ ní i ọlọ́ni wàlá tó fi wọn zèkìrínà àwọn àkànwà bẹ́ẹ̀ pé ní ọkàn wọn ó ti kúrò ní ìṣètọ́lọ́mù àti gbẹ̀jìnà síbi títẹ̀ tọ́lọ́run àti gbàgbé ìrántí ọlọ́run má tẹ̀lé irú àwọn ẹni bẹ́ẹ̀ wà sábà àhàwà ẹni tó yẹ pé ìfẹ́ ẹnu ní tẹ̀lé má tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ wà káàlà amòrò fún kọ́ ẹ pé gbogbo àlámọ̀rí rẹ̀ ìgbẹ̀ náà lójútùú ẹ̀rí tó yẹ pé ní wọ́n kàn ṣe báṣubàṣu eléyìí tí ò bá wọn. bákan náà ọlọ́run sọ fún aláyé mi nínú Al-Qur'an ní sọ́tù furqan ọlọ́ni wà yọ́wọ́ yà ágbò bọ́ọ̀lìmù aláyàdé ọjọ́ kan ń bẹ tó yẹ pé ní alábòtí ó máa gé kàbámà ó máa gé jẹ يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا ìgbà ilé wọn fi ní àwọn tọ́takò súnmù àbẹ́ni tó takò lànà ànẹ́bì yóò fẹ́ padà síbẹ̀ ní ṣe mọ́jọ́ ó mọ̀ sí ọ́ واتخذت مع الرسول سبيلا تمرنا نبي لا تيم تيم تيم كنا مي ما تي تير لنا نبي نتوم سيو يتوم أدوان يا ويلا فليتني لم أتخذ فلانا خليلا أو نسيو أو بام ملاذا جالو ريو يقول لا ولا مولو ريتي ريتي وجا كوتي كنا تي كتو لا كوتي إسلام ما كان بام جنس ń bá ti máa tẹ̀lé o mo ti lé ń dunu fún mi tí ń kó rúdú bolẹ̀ ẹ̀rí ń bá máa tẹ̀lé o mo gbà kan jẹ́ làkọ́dé àgọ́gbà ní àǹtẹ̀kì òun ni òun ti ń jòkó ti òun ti ń bá ṣe òun ló àgọ́gbà ní àǹtẹ̀kì mo sọ mínú kò jẹ́ kí n lè ṣe tọ́lọ́ báyìí ìdíjà àmì lẹ́yìn ìgbà tí kẹ̀yìn ó ti kàn mí àmì gómìnà tí wọ́n bá lẹ́yìn tẹ́ báwọn èèyàn kan náà ń sàn pẹ̀ wọ́n dáhùn ọ̀dà kò lè tó bá wọn. ẹni yóò padà máa kábàá mọ̀ pé ah, òdodo yìí dé mo ti rí kí ló wá dé mo ti rí lágbẹ́jọ́ mọ̀ ṣe o ní wàkánà ṣèyítọ́nù ìkánà fàdóòlà ẹ̀rí èsì àtàmọ́lẹ́yìn ẹ̀ ń ta pépé sí yàn ń dagun láti yàn pé wọ́n dé lọ ara rẹ̀ wọ́n dá yàn nígbà tó ti bá débi tán padà lẹ́yìn. láti mọ̀ pé kájú tó káwọn ẹni ní oṣù wa láǹfààní pàápàá jùlọ máa kọ́ ìwà ń gbìyànjú ọ̀rọ̀ ọmọ àti ọ̀njòkótì nǹkan mìíràn ó jẹ́ àwọn lógún tẹ bá sọ̀rọ̀ látọ̀ nídọ̀la kò ní sọ̀rọ̀ mọ́ kò ní sọ̀rọ̀ ẹja ṣiṣẹ́ rí mbẹ́ ìyẹn ò yẹ ẹwọn akẹ́kọ̀ọ́ tó mọ̀ ní kó nírú àwọn ọmọ bẹ́ẹ̀ náà الحرص على مجالسة الصالحين الصحبة والمجالسة والألفة لا أثر على القلب والسيف أن إباني ìbájò kó ìbáfẹ́ ṣáájú ìbálòpọ̀ olórí parí mẹ́ẹ̀mí àti bí ìyẹn ti ń lògbé sí ayé wàlúùdà jẹ́ àmú mìíràn bá yàtọ̀ jẹ́ nítorí ìlàjẹ́ ti wá látọ̀dọ̀ náà wàmí rọ̀ tó ìrìn ọ̀là àlè ọ̀sán náà àti lábọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run bí mọ̀jà látàkì sọ́ọ̀lẹ̀ ṣe àtẹwà pẹ́ká jòkóta àwọn ẹni eré wà lùgbọ́dọ̀ àyìnbọ̀là bá ìsùn káfí bẹ̀rẹ̀ fáwọn alábàjòkó burúkú fami báyìí nínú àwọn ẹ̀rí eléyìí ni ẹ̀rí fúlàfíkà alẹ́bí zakaro àṣẹ ìṣẹ́ kò sọ alimọ́ fún kọ́ ìwọ ní payamba bí ọ̀rọ̀ jù ó tọ́ fún èèyàn kan ayé ń sọ̀rọ̀ fún ṣe ìṣìṣì máa wọ ṣé òkú rẹ tó fẹ́ kọ́mọ̀ lọ́dọ̀ ẹ̀ ọ̀kùnrin wá fìdí kó fi máa wọ kúndùn wà ẹni tí ń wò kọ́ṣe wà mọ̀tòmó ìhì àbẹ́ni tí ń tẹ̀lé ń wà dáadáa ó fi mọ̀ gálàbà alẹ́ ìdíkọ̀rọ̀lá ìdíkọ̀rọ̀lá ìtàhálà tó bá jẹ́ pé ó rí bá ẹni súnà àbí ìrántí ọlọ́run ìjẹjáde lára nínú òṣèṣẹ́ wà tìbá súnà àti ìtẹ̀lé súnà wà ámúrú gẹ́rù mọ̀kúrú sí ẹ́ mùdọ́yà ó sì pé àwọn nǹkan tí ń ṣe kò sí àti ètò ń bẹ̀ pẹ̀lú wà háàdùn sí ámúrú ó sì bá ìtẹ́lẹ̀ yìí ṣe ó sí lọ́ọ̀sì pẹ̀lú ẹ̀ kì í ti kárí mi ta àti mo wà ní ti báyìí ó sí lọ́ọ̀sì pẹ̀lú ẹ̀ fàlùyàtàmọ́sà nìgáràjì tó yà ọ̀rọ̀ mọ́ra kó so mọ́kùn rẹ̀ kó má yóò já kó rọ̀ mọ́. fàábì àyà aláyà yìí fi alhaq àwọn àyà ta kàfúrà wa a ní sókè àná àyà yìí ó ń ṣe wá lákin ó ń gbà wá níyànjú aláàmùjà alátàtò sọ̀lẹ̀ṣìn pàkàmọ̀ ìdòkúta àwọn ẹni dáadáa wàtàfíìrì mi áàlì àwa ibi ń pè nínú ibi ìdòkúta àwọn ẹni aburú onífẹ̀ẹ́nu pọ̀jùlọ́sá ètò àti àwọn alábàdòfò tí ó dá táwọn náà ká kíyèsí ẹni tí àárọ̀ bá ṣe ó ṣe pàtàkì ó ká mọ́ yọra wa fún. ẹni tí ń jòkó tí àwọn aládàáda lẹ́nu àbájọ ń ṣe ṣé inú ta kàálẹ̀ yìí ṣé ẹni ẹ̀ ń takò ní àdúgbò takò ẹ́ ń takò yẹn ni tí àwọn oníṣúná ń ké pé kí á lè ta pípọ̀ pẹ̀lú ẹ̀ta àmọ̀kọ́lá mi ń ga lẹ́yìn bá fẹ́ lọ ẹ máa lọ torí pé ní àwọn ọba àmọ̀kọ́lá mi wọ́n wọ̀ yìí á fi mọ̀ wọ́n nínú mọ̀ wá ní kálukú lọ jẹ́jẹ́ ìmọ̀kẹ́kẹ́ wa lórí yìí ká ní àwọn àti àwọn ẹ̀ka àlùkò wa nínú mùsùlùmí kájọ máa púpọ̀ kájọ máa ṣe eléyìí tó takodáwà súnà ní àti tẹ bá ṣàkóso súnà ní wọn àti tẹ bá ṣàkóso àlàáfíà ní wọn àádọ́ òkúra wọn bẹ́ẹ̀. ìdọ́sẹ̀ ti yapa sí òun ọlọ́ lópin ìlànà àwọn ẹni ìṣíwájú wa tó pọ̀ ní tó kílẹ̀ ìwà ní àwọn àtàwọn ẹgbẹ́ ìkájọ máa kóra wa káàkiri ṣé ká lè bá ọ̀pọ̀ nínú ìlú kọ́ ìfọn eléyìí tí ò bá mu ni. torí pé àwọn àfa àtúnlò wọn sọ̀rọ̀ ọmọ yá jù ṣeré. tí mọ́lájì yẹn bá ti wọ́ àwọn nǹkan tí ó máa ṣe náà yóò wọ̀ ni. bàbá ń sọ̀rọ̀ fún wa pé ká máa ẹni alábàáṣe wa àwọn ọ̀rọ̀ ayé mi ní kọ́ pọ̀. mo gbé ní pé dáwà náà àjọ máa ṣe àjọ máa rìn eléyìí ètò takun táwọn ẹni ìṣíwájú wa sọ. wàfí pẹ̀lú ẹ̀yìn ń sábà wo pẹ̀lú Bukhari àti Muslim àbá ń bẹ̀ nínú hadith Abu Musa al-Ash'ari رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله olùbájòkó tó dáa tó dé yẹn rí wàjẹ̀lí ìtù àti àpèjúwe olùbájòkó tí ò dáa tó dé yẹn rí àníbi ẹ bá àpèjúwe ẹ̀pẹ́ àpèjúwe sì ní máa ń jẹ́ kọ́ ọ̀rọ̀ tó dé yẹn yẹn ni àníbi àpèjúwe ẹni tó dé yẹn dáadáa tí yẹn jókòó àtẹ̀yẹn bú àpèjúwe èèyàn méjìlá ẹgbẹ́ ti fún àmì àníbi ní kà á mí ẹni tó ní ẹ̀dà lọ́la jẹ́bi ẹni tó mú tùràrí tẹ̀ fún àlùmí ìlàkójú ẹni tó dá ẹ̀wọ́n alákòjú ẹni ibú wà náà tètè kí fúdà bẹ́ẹ̀ ti ń fẹ́ iná sínú bàbá kí wọ́n pèsè fún àwọn alágbẹ̀dẹ ẹ̀kú àbíkú ni wọ́n pè é ẹ̀wìrì ẹ̀mọ́ tó lè àpèjúwe ẹni tó ní òkú tẹ̀yẹ̀ dáadáa ó dàbí kíni ó dàbí bí tùràrí àlìmít tó lóhùn dáadáa àpèjúwe ẹni tó ní òkú tẹ̀yẹ̀ ó dàbí bí kíni ẹwìrì oní agbádẹ̀dẹ̀ ibi fẹ́ná. àníbẹ̀ ní fàhálẹ̀ òní torí pé àpèjọ ìtọ́ni àkọ́kọ́ ta ní ó dàbí ẹni tó gbé lójó kó ti ẹni tí ó mú àyè tó dání. wọ́n sọ pé ẹni wá ń bí tùràrí kí mọ àyìn ìyá àbíyà ẹ̀rẹ̀ o lè fún ọ náà mẹ́ àti gbogbo ẹgbẹ́ rẹ kọjá kó fara nù ẹ́ kí ni wọ́n lọ́mọ ṣe ọmọ òun ta dání wọ́n yí máa ń tẹ̀sífà àmì nù àbíkọ́ rẹ̀ wọ́n yí máa ń tẹ̀sífà àmì nù rẹ̀ ha tayyiba àbíkọ́ rí òórùn tó dáa ẹ̀pẹ́ ìgbà ní tí mo bá tẹ̀ lọ fún òórùn rẹ̀ látọ́ ní gbóòórùn tó dáa ìwọ́n náà wọ́n ṣàǹfààní lórí tó bá rí kọjá ní ẹ̀gbọ́n onígbòòrùn ìwọ́n kọ́ ló ń fa o yóò jẹ́ nira yóò ní jẹ́ nira ó jẹ́ nira bẹ́ẹ̀ lẹ́nu ló pẹ̀ fún tí wọ́n náà dúró tì tí wọ́n rùn sí wọn náà yìí ń jẹ́ tó bọ́ọ̀ bẹ́ẹ̀ tó tó kò sí ìyẹn rẹ ọ́ àǹfààní dáadáa lọ́dọ̀ rẹ̀. wà náà ti kò sí ẹ̀rẹ́ tó ń fẹ́ nǹkan sínú ẹ̀wù yìí ìmọ̀ àyè ó fi kọ̀tì yá bà tó ọba sọ́ra ní adébá ẹni bá ti ṣe kí ni ẹ̀mọ̀tí mọ̀ ṣe ìtorí ẹni bá ṣe lásìkò bàbá aláwọ̀ ẹ̀ tí mú ẹ̀wì àbí tí wọ́n lù kí ni wọ́n ṣe ló mọ̀ ń làágùn wà ń pa àǹtẹ́lì àbí ní orí ẹ̀sọ́ mọ́ǹtùnà náà ẹni pé òun tó dà lọ́nà bẹ́ẹ̀ lẹni tí yẹn jòkó tó dé yẹn bí àwọn nǹkan tí ò dá lára rẹ̀ wọ́n náà kù ó dọwọ́ kálukú wá kájòkó táwọn èèyàn dáadáa ẹni eré ṣe ẹlòmíì àwọn ọ̀rẹ́ pẹ̀lú súnmọ̀ láìsí oníjàmbá ni wọ́n àjọdájọ ọ̀nà ẹ̀rẹ́dẹ̀ tó tọ́ tó fọ́nì tẹ̀yìn lẹ́yìn lọ́sẹ̀ bá lóde wọ́n sẹ́yìn ló parí pọ́jẹ́ ní ilé tún náà táwọn ará lọ́wọ́ ìjọba kò fẹ́ ìgbọ́n yẹn fún nípìnlẹ̀ ìtọ́lú mi mọ̀ ń káwé ó ti jìnà fáwọn ọ̀yà iṣẹ́ òsì ẹ̀ nítumọ̀ ni yóò máa wọ̀nyẹ fún ìgbádùn tó yẹ pé ní ìlànà tó ń tẹ̀lé yàtọ̀ sí tiwọn yóò mọ̀ jù látara ìtẹ́lẹ̀ yóò mọ̀ ní olùbádámọ̀ràn tó mọ lọ́dẹ ayò ilé iṣẹ́ ìpamọ́ kàyàtì èsì bàbá ní wàhálà bàbá níbi eléyìí àwọn tọ́kùnkà wọ́n ti nà sí àpò ẹ bèrè bóòlù tí ń kọ jìnà sí àgbàdo lè ìyá pẹ̀lú gbogbo sádà á àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ fẹ́ dálẹ̀ yìí jìnà sí wọn. wàmí àwọn ìjàmà á ti lè gbogbo sádà á yẹn fáwọn jàmọ́ aládàádálẹ̀ kàjàmọ́ atúlù ìkùwálì ìkùnrin lẹ́rìí fáwọn àti ìdájẹ́ lórí yìí. àwọn kan ẹgbìnà sí rẹ̀ látara sí rẹ̀ jìnà sí wọn tó ń bá wọn ṣe. alẹ́ tó ń lé fún wọn láti fa ìfọ́n mùsùlùmí ẹ sọ́ra fún wọn o. ó ti pé mú kóra dúró lọ́dọ̀ wọn lọ́rọ̀ wọn sì àti lẹ́nu mídíà ni wọn níbi ní ní ìlànà wọn ò dá tẹ́lẹ̀ tó bá kóra ló lé ní oní ọba ọmọ bá sámọ àsámọ ẹn àbálùbá ní ẹkùnrin lórí tó náà rí nítorí kan ẹrí pàrọ mi ìwọn àlọpọ ìbáàlì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń dá òyìn sọ lé ní. kí ló fà á bẹ́ẹ̀ lómi òfin lẹ́nu ọ̀rọ̀ láti tó kéde báyìí tó ń ṣe tí ò dáa ní mọ́tòrí bọ́dú lọ ń ṣe. ìta ń bá mi yóò mọ̀ ní bá a fún ẹnu àlàáfáà tó pọ̀ jù aláwọ̀ ọ̀pọ̀ ọmọ bá mọ ìlànà àwọn àlèkò wà lẹ́nu ìmú nà ní ọmọ pé ìfẹ́ gbé dání ọjà iye ká fẹ́ gbé olóṣèlú tó dá sí ojú tó dé sí ojú ní wọn bàbá ní ìjìnlẹ̀ sí wọn àwọn jama àtẹ̀kọ̀wá nà lọ́mọ̀tìmí wà jama àtẹ̀tẹ̀bìlì àtàwọn kí náà lè ṣe a ń pèyàn sí gbogbo cbs fáàkùdù ṣe kí láyé òkè yìí ẹni tí ó bá tẹ̀lé kọ́ wọlé fún mi alẹ́ni tí ó dábọ̀ mú tọ̀nà ẹ̀ láwọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ni ìgbẹ́sìn tọ́lá fẹ́ pé wọn àgbọ́yé wọn ìgbé tọ́lá ti gbọ́yé àwọn ẹni ká jìnà sí irú àwọn èèyàn báyìí

ní wọ́n fẹ́ràn káàbà pẹ̀lú dédé ìfẹ́fẹ́ wọn ni pé bí ń sọ̀rọ̀ táwọn ṣe kíni àwọn olùdó jihad wọn á dá wa lálẹ́ ká mùsùlùmí lọ́nà eléyìí ò dá káwọ́ sẹ́yìn sálẹ̀ ẹni àlètù bí yá yá mìíràn gbéra ẹni àwọn ẹlẹgbẹjẹgbẹ náà bí díà ní alẹ́ tí fi áfúrú mẹ́rin tọ́sára tó mẹ́kọ́ yìí tó fọ́ká ní àwùjọ yìí wà tọ́ra lára màkàlì yẹn pé afọ̀nsá mẹ́tàrà sí àfìnà ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ ti di bí wà tọ́ra lára màkàlì bó wá ní àwọn ẹ̀mọ̀ ó ti láwọn eyín bá mú nǹkan báyìí ihe lọ́nu tọ́ dúró dédé wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lọ lẹ́lẹ́ àgbà ní sáúdí àbílù mìíràn ni wọ́n tàn tàn tàn láti jù sínú ẹgbẹ́ wọ́n rò pé lànà dáadáa náà kọ̀wé sí wọ́n ní àti sọ̀rọ̀ ń pa kásá fún àti tọ́síwájú wàlá aláàbà mi nẹ́ṣẹ̀rẹ̀ ha hum al-ikhwan al-muslimun wa ni wani ne eh ana pápákọ̀ inú àtàwọn ẹ̀ka wọn ẹ̀ka ẹ̀ka náà ń lo nàìjíríà wọn ní torúkọ ara wọn bí wọ́n tó bá tó fẹ́ tó ń ra wọ́n pè mí ní ìfọ̀ alẹ́ òmùsùn kí wọ́n á mú òun tó ṣe sàlàfíà náà ìgbà tó wà ní ọkẹ́ akápọ̀ mẹ́jọ kọ́ mọ́ ó kọ́ náà tó ní mídíà ní tẹ́sítíyà ní ẹ̀lẹ́ńsàkára ẹni ẹ̀ńfọ́ra ẹni mọ́ni. lásìkò tá a wà yóò agbọ́dọ̀ mọ̀ bí tí kálukú wà tó gbogbo ẹ̀ ti dàrú ìgbọ́n fún ẹsẹ̀ ìkọ́wà fún ẹsẹ̀ àlàáfíà tó wá ní ẹ̀tànjẹ́ ló kù nígbàlùkú náà fi ti ṣe pamọ́ ẹ̀ṣẹ́ àǹkọ́ra wọn ṣe àlọ́ ìkọ́ra wọn bẹ́ẹ̀ agbọ́dọ̀ mọ èyí tẹ̀yẹ ìlànà tó wà torí pé a ti da gbogbo ẹ̀rú àlèmọ́ àbúrò sí ní wọn lágbà tó ti fún ẹ ti dé ìkànnà tàbí lò lọ́rọ́ ti gbé pámò lánàá rẹ̀ dá àlàpọ̀ ẹgbẹ́ mọ àwọn èèyàn ní o àwọn ẹ̀yìn bá ṣe ìlànà wọn lẹ́ ń tẹ̀lé wọ́n tẹ́ máa fọ́kẹ́ mọ́ ní àdúgbò ẹ̀fọ́ iná ní jíjí alẹ́ náà lẹ́bí ń para ní ọ̀rọ̀ kọ́rọ̀ náà tẹ́lí lẹ́yìn náà ń sọ gan mọ́ ní àdúgbò ẹ̀yìn náà ń sọ mọ́nájú ká mọ́ sọ pé kí ni mọ́nájú yẹn mọ́nájú kan náà nù. tó gbé ká gbé ìsìláàmù wá dàbí ìsìláàmù àwọn àbúbákiri àbí onídìí ká mọ́ mẹ́rin pé bóyá ìlú tó ka mọ́ mẹ́rin ká àbálágbájá aráàlú wọlé yìí tó ìsìláàmù ìlú yìí àmúdèlè àdéhùn tó ìsìláàmù ti dára tó ti wa. wọn tó ń ta kó nǹkan báyìí náà náà lè jẹ́ ìrìsì ìrìnàkọ́lọ́gbọ̀n tó kẹ́kọ̀ọ́ sáájú àwọn àpòrò lọ báwọn àwọn ìmọ̀ lọ báwọn àpẹẹrẹ ti ta lálẹ́ jókòó tó ta ní ká máa gbọ́rọ̀ rẹ̀. nítorí àgbọ̀rọ̀ mọ́ni àti ìṣe pàtàkì ọmọ ìbéèrè ìbéèrè bá ẹjọ́ gba la tí olójú ọ̀rẹ́ sáà ló bá gbà tí wọ́n lu àkọ́jú ti ta lálẹ́ gbọ́rọ̀ rẹ̀ gbogbo ọ̀rọ̀ lábá gbọ́ nímọ̀ ṣe kìíní ní òun ẹ̀dá. tó ká má jẹ́ kí àwọn èèyàn kí wọ́n tàn wá jọ wà á lè kà ń sáré sàálà ìgbà aláfàtà àlùmọ́nì ojú kòkòrò kan ọjọ́ kò ti àwọn àfẹ́ẹ̀sì ẹ̀rí àwọn àfẹ́ẹ̀sì min ali sunna àwọn àfẹ́ẹ̀sì sáńsọ àwọn àfáà sunna o kìí ṣe àwọn òṣùrọ́ wọn mú ṣàwà rọ́pùtù bákan náà kọ̀rọ̀ lọ́wọ́ bí mà yá kùdù sí mi tí wọ́n ń ṣẹlẹ̀ tọ̀rọ̀ bẹ̀rẹ̀ inú náà lè tọ́ sọ́nà aláṣọ ìtọ́jú ọ̀tọ́ ẹnìkan ọlọ́rọ̀ ṣẹlẹ̀ fámi bá náà fẹ́ gbé lọ ìyá ìṣẹ́ gbé lọ ìṣẹ́ bá bọ́ọ̀lù ilé ẹ̀ ti bá bọ́ tuntọ́ oyin mọ́ wọn lọ́wọ́ ni wọ́n bá kọ́ta lè kí tábìkà kùránì lápapọ̀ lórí pé láàrin àwùjọ pẹ̀lú báyìí àwọn ìjìyàn láàrin ara wọn náà kẹ́tí ń lọ pé báyìí ṣe ní òbámu tá a lè dẹ́ bá a lè wọ́n ní àwọn ọ̀tọ̀pẹ́ lọ bá bẹ́ẹ̀ lọ́rùn àpá àtúntà ìrọ̀rùn àwọn tẹ́ ẹjọ́ béèrè Maradona làwọn eléyìí ẹ̀kọ́ ti gbígbà pé wọ́n lọ lànà sálámù àtẹ̀yí sọ̀nù lọ́lá ìgbà tẹ̀lé dé ọ̀nà méjèèjì tó olúwẹ̀ lùgbé náà nítorí ká máa sẹ́kọ̀ọ́ ní àpapọ̀ ìdí òbá mi ìdí tó máa ń káwá wò ó a máa ń káwá wò àwọn èyí tó ní ẹ̀rí báwa àjọ wa tó máa ń ṣe ohun kẹjú mọ́ wọn tó wàá mú àwọn èyí gbọ́dọ̀ pé ìrìn àkànṣe mọ lórí ẹ̀ bàbá ṣe lánàá tó a ṣe papọ̀ kí ló padà fi nẹ̀lẹ̀ jẹ́ wọn nítorí àpapọ̀ náà ló padà fi nẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni kejì náà lọ́dọ̀ ẹ̀ náà tọ́tọ́ bá fẹ́ gbàmọ̀ràn àbí ìdí mẹ́tẹ́ lẹ̀ sí ẹ tó bá kọlu tó àfa sílẹ̀ lọ kọlu pẹ̀lú ẹgbẹ́ yẹn pọ̀ ẹni bá kọlu àfa máa kọ́ wá fún ẹni tí tí ò gbádùn sí yóò dàrú yóò dàrú mẹ́ lọ́wọ́ ẹlòmí ìsìlẹ̀ kò ní darú direct indirect ni yóò jẹ́ kọ́ ọmọ pé ní nígbà àwọn nǹkan sọ yìí tó ráìtì yóò jẹ́ kọ́ ọmọ tó wá fẹ́ gbèrú ju tiẹ̀ wọlé àwọn ọmọ ìyá ìkó wà nínú mùsùlùmí tó wà nàìjíríà táwọn máa ń ṣe ni ìkàtí ẹ̀sọ́ pé ní wọ́n bí ló kò dáa tòótọ́ ṣùgbọ́n tó yẹ pé ní jọ́kan náà tó hálà mú lákàjọ́ parí jọ́kan à ẹ̀mọ̀ ìwò ó padà lọ́nu kò dáa ṣùgbọ́n ní tó fẹ́ fi rí lẹ̀ yóò fi kí ni ó fi rinlẹ̀ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ àníyàn ká fẹnu sọ fún ká tẹ̀ á fẹ́ pé ní èèyàn tẹ̀ wá ewu ló tún sọ. yóò jẹ́ kọ́ ọmọ fáwọn ẹ̀kọ́ tẹ́lẹ̀ ìṣùgbọ́n yóò padà sí ti dín lọ. mẹni tó fọ̀rọ̀ lọ mẹni pè tí nǹkan bá tẹ̀lé sí ẹni kó jẹ́ onísúnnà tí òjò nífẹ̀ẹ́nu wa ìyá àwa tó tó dọwọ́ rẹ o wàwàfáà wàwàfáà wàwàfáà yìí pẹ̀lú ròyìn ròyìn ọ̀rọ̀ kínníkínní àwọn ẹlẹ́gbẹ́ nínú ẹni tí èkó àwọn ẹlẹ́gbẹ́ ìjẹni bàbá mọ́kúmílì wa rahimahullah ta'ala pẹpẹ tí wọn fojú wọn rí nílùú yamani kéde kékeré ọlọ́run ti fún bàbá lọ́wọ́ lórí wọn ni jìnnà sí ìlú àwọn èèyàn bẹ́ẹ̀ kájínà sáwọn àfa àbídí ẹ̀rí jìnnà sí wàtáwé àwọn ìròyìn ròyìn àwọn àlùfíyìn fàyínà aṣùbáhù bèwàtáwì ṣàìtọ́n ẹni ó jọ ròyìnròyìn tí ṣàìtọ́n náà kó tíyàn lọ́pọlọ tọ́lọ́ sọ pé yẹ inú ṣàìtọ́n náà máa bọ́ sàdé ǹgbà nǹkan wípé rínú fọkànbalẹ̀ ọyọ ní ìlú ṣàìtọ́n náà máa bìyàn lọ́kànbalẹ̀ wípé kò séwu ẹ̀rì ìgbésẹ̀ ìbá dáhùn gbàgbé tí wàá lè tó bá mi kóra yóò ti mọ ní wọ́n gan wà lọ́dọ̀ tó dáa jà mẹyẹ ní tí ò dáhùn gbàgbé yẹ kó ti ta ní tó dájú lọ àmì yẹn tí ò kírun ló ti dàjẹ́ tó bí ti kírun lọ ìrò orí lánà oríro ìṣe tunu ọlọ́dún lè máa fi yàn lọ́kàbalẹ̀ nù àmọ́ ìyá ìṣe òun ṣe ìtọ́nu ìlà àkóró rọ ìtọ́nu ọ̀dájú nǹkan ti ṣe múlẹ̀ ìṣàn yìí jẹ́ ní o tàbá ní ìṣesẹ́ àwọn ẹlẹ́gbẹ́ náà ìjọba ní ìdáwà ṣe báyìí mùsùlùmí oyè ká ṣe báyìí káàánú ẹbí mi ṣe báyìí láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ìṣọ́ nínú ilẹ̀ dé ìlú Egypt sí àlẹ́kọ́ àti ìdìde kí lẹ́nu kí náà àṣìkò lọ́rọ́ ẹ̀sìn ọ̀rọ̀ ayé yìí náà ni àwọn òṣùmí àti báyìí àwọn ayé báyìí látara adé báyìí àìkọ́kọ́ fi nǹkan báyìí lẹ́mẹ́ ròyìn ròyìn ni o kájínà sí náà sábà ó tẹ́lú ọ̀rọ̀ yìí wọ́n ní wa Abu Huraira Abu Huraira káàna yóò fi rùmí mọ̀jà aláfàtì nàbí sọ̀sọ́lá látara àǹfààní kẹ́yìn tó kúta àǹfààní gidi wọ́n ní òun ló máa ń tó wá jòkóta nẹ́bí fasọ́ra afọ́bọ̀ sọ̀hábà ولكن náà sọ̀hábà ló ń hàn kẹ́kọ̀ọ́ oríjì ẹ̀rí náà bá jẹ́ tó síyọ̀ tó súnmọ́ àfẹ́ẹ̀sì bí ṣe máa rí mi àpòjú ẹgbẹ́ pọ̀ ọ̀já ń tẹ́rẹ́rẹ́ lọ́dọ̀ àwọn àfọ́ àtúnà ẹ̀rípa ẹni tó làbá máa ṣe bínú bá tutù fẹ́ lágbẹ́dá náà tó làbá máa rẹ̀ tẹ́ bá wọlé òkú kí ló jẹ́ àfáàní tó náà tó gbó tí bínú bá tutù àwọn àtọ́jú ṣe kọlà lùbá níjù pé àwọn tó sílẹ̀ tó súnmọ́ wọn jù ẹ bá wọn náà jẹ́ náà jẹ́ àfáà ni àwọn tó lábò tẹ̀mínú wà ẹ̀rí tẹ́ bá ilé iná dúró ní wọn jù tẹ́ mú wọn lẹ́yìn àfáà ni wọn bẹ́ẹ̀ ni ṣéèkù mú pílì náà àtàwọn àfáà tó nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìdúró táwọn ẹni rẹ̀ ìmọ̀ ìrìnlẹ̀ kọ̀ọ̀kọ́ lára wọn fàmùjà alákàtọ̀ àdìláìlì wọn ni kẹ́hìn tó kọ́ táwọn àfóònù mímọ̀ min áàlì sọ̀nà wọ́n jẹ́ onísúnà ní omi wọ́n ní tẹ̀tẹ̀fíìlù mi ní a wà wa lo súnà náà wọ́n rí lára àfa àtọ́jú kòtò yóò yàn nábìlà lójú ẹ yóò sàwọn akẹ́kọ̀ọ́ lójú ẹ èyí ló ń gbà wẹ̀ wọ́n kọ́ lóògùn àti iṣẹ́ kò ní wà máa gbà wẹ̀ ọ̀kẹ́ amẹ́lámù súnà àgbà ẹ̀rọ báyìí àti tí fìtínà bá ṣẹlẹ̀ wàá lè bẹ̀rẹ̀ sí fìtínà ẹlẹ́rẹ́ ìfẹ́ tó súnmọ́ àwọn afẹ́ ìfẹ́fẹ́ kọlọ́rọ́ náà fìtínà tó ń ṣẹlẹ̀ nínú àwọn ọmọdé protest ló máa ń ṣe kankan torí pé ìta àfáà rẹ̀ ń ṣe lọ́la wá ní ìdènà tí wàtàrí ti ṣàìsànìṣègbè yìí àwọn ròyìnròyìn ti àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọ́n ní ó pọ̀ kẹsí ìrọ̀ púpọ̀ gan mínímà mú rẹ̀ ní àdáwọ́ tó lọ àlàṣe kọmọ kòkò tí ìmọ̀ ikọ́ ẹ̀bùn ṣe wá sí ìmọ̀ ọkọrin àwọn ìkọ́ àwọn onímọ̀ ẹni máa lò nǹkan díẹ̀ díẹ̀ sí orí pé wáyé tẹ́ níbi àtàkùn àwọn èèyàn wàtẹ̀mù sí ìlú àbí ìmọ̀ ẹ̀ṣẹ̀ dírámà àtúnẹ̀rù sọ ní dírámà group pé a láti kẹfà láti rí báyìí wọ́n fi pè yàn nínú dára ọ̀sàmọ̀rọ̀ sàmọ̀rọ̀ tù ní àìsàn orú pé ilé lágbẹ́rẹ́ báyìí nìkan ti pàdé náà tó táìmù ẹ akúrẹ́ ní sọ́sọ́ pé ọ̀gọ̀rọ̀ sálámù sí ẹ̀tọ́ bá mọ̀ gbogbo kí nìkan náà ní ṣe ń bẹ́ òun ọ̀sẹ̀ wà lórí àtẹ́gbẹ́ tó kò sí Islam náà lára bá débi lónìí ààrẹ nìkan tó ní sísì kẹtẹ́tẹ́ káwọn wá pẹ̀sẹ̀ wà ní ẹlẹ́gbẹ́

kódà wọ́n yẹ pé mọ́tò kan wá pàkí pọ̀ fẹ́ ìfà fẹ́ ìbọ́lẹ̀ ẹ̀dọ̀ ìbọ́lẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀dá fífi náà ń ṣe túbà. so samọ̀rọ̀ yìí fẹ́ẹ̀rí pé síra yóò ṣe síra nàìjíríà nìyà àbúyá tó wọ́n lé ní ẹgbẹ́ náà ń ṣe lọ samọ̀rọ̀ òru méjì ní òru ọ̀rọ̀ àṣírí kan ni ìkànnà sábà wọ́n tẹ́ bá ti rí àwọn èèyàn kẹta kóra wọn jọ ẹ̀rìn dúnà àmà nígbà yóò kó wà sẹ́nu ṣe kẹ́lẹ́kẹ́lẹ́ fàálàmù anáwó aláàtà àfihàn ìdọ̀là aláfẹ́ fanù kan lọ́lẹ̀. wọ́rìndà àbí ìmọ̀ ìsìnrìn àjò ẹ̀rí ẹni ní kinní kan ẹ̀rọ kápá àwọn akẹ́kọ̀ọ́ kan látara tó fẹ́ gbẹgbẹ́ ìlànà ìgbẹ́lẹ́ yìí wọ́tà rírì mi náà ẹ̀mí àbí ẹ̀rí ìmọ̀ ìsìnrìn àjò yẹn gbà wọ́n ní ìtọ́lá ìṣẹ̀dáwà láti màkánná àwọn akúndùn rẹ̀ ìyẹn náà mo fi proud pé iye ìlú báyìí mo ti dé àwọn àti agbésẹ̀ jáde lọ ìlú báyìí yóò wáyé àwọn ẹni ta ìwọ ìṣọ́ ti dé ó lé lóun ti dé màdúgbò lórí ìmọ̀ náà dà kò sí mọ̀ nílẹ̀ kí lọ lọ́ sọ fún wọn kò sí wàtà sí rí mílẹ̀ lẹ́yìn nínú dáàtú wọn rí pé wọn a máa kọ́ sẹ́yìn wọn máa wọ́n mi àgbésẹ̀ mọ̀ ẹgbẹ́ mọ̀tàtà àbẹ̀mílẹ̀ jáde fún àwọn ọmọ ẹ̀yà ìfọwánà mùsùlùmí àwọn ìfọwánà pẹ̀lú ọmọ ẹ̀yà ìfọwánà mùsùlùmí sàkórúkọ mọ́lúwà yìí sọmọ ẹ̀ kọ́lé ìjùmọ̀ láyé ọ̀pọ̀lọpọ̀ bá àtọ́wọ́ kí á lọ ní káyà lóde àìsàn máa pa kíra mẹ́jẹ ẹ̀ lọ́wọ́ dáadáa nínú orí sílẹ̀ ló máa ń bọ̀ káìpé ìmọ̀ náà gbé síwájú ní tó ń sọ lórí aláàfíìsọ́tò àtúnnà bífáàmì sọ́láfìlú mọ̀ wọ́n náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wọn mọ̀ ẹja ẹgbẹ́ ìṣe náà ló fi rè wọn ẹlẹ́yìn àwọn kìnnì kan ojú ọ̀pẹ̀ kìnnì kan àwọn ọ̀rẹ́ káàbù ti gbé dé kìnnì kan ẹni tí ò bá gbọ̀n kẹ́ńdé fún ní ìmọ̀ ní tara fẹ́sìn ẹ̀rí ọ̀rọ̀ ayé náà fi rè wọn wọn ní encourage wọn lórí ìmọ̀ ọ̀nà tó tún wọn fún ní wọn sá fún mọ̀ ní pé àwọn àfáàmà wọn fojú kéré wọn wọn fojú kéré wọn nígbà tẹ́lẹ̀ kan sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ìjáde orí bíbà ní títí sọ ní ọ̀gá wọn ní ẹ̀mọ́ ẹgbẹ́ ìjáde ìpẹ́ tó ṣe gan-an sáyẹn mú lọ́dún tó yàtọ̀ sí ẹ̀sà àtọ́dún ẹ̀ ìjáde ó dẹ̀ máa fi nílẹ̀ wọn ni kàtẹ̀ láwọn kàtẹ̀ láwọn àpá

ẹlẹ́ ní àwọn àfá àbígbà pé àwọn àfá làwọn kan ilé ìrìnà tẹ̀lé jì lórí àpẹ́ àfá nìkan bọ̀tẹ̀ sọ́lá àpẹ́ tí ó lù pẹ̀tọ̀ ẹ̀kí yàtọ̀ àwọn àlẹ́ nìkan ní jíìtẹ̀lẹ̀ ó lè jẹ́ tó fárun gan tí ó lè báwọn èèyàn sọ̀rọ̀ dáadáa ẹlẹ́ láwọn sọ́lá nù bọ̀tẹ̀ àwọn àfá kẹ́kẹ́ jù tó ti mọ́ tẹ́láṣì àwọn ẹ̀ka àlùfẹ́lámọ́ òkùnkùn àwọn àfá gẹ́gẹ́ ní sọ́lá àgbóyè pé kọ́ọ̀sì lò tó jẹ́ ọ̀nà kéwú àbí kò jẹ́ ọ̀nà ọ̀rọ̀ ṣẹ̀rí àwọn ọmọ bàbára rẹ̀ fún ìjìnlẹ̀ àmì ìfáàkùn tó fẹ́ nìyẹ ẹlẹ́rọ ìfọ́nù ní ìpele mọ́dé fílà àwọn sọ́lánù mọ́dé ti ń bínà nìyẹn wọ́n yé sí àwọn èèyàn pé ẹgbọ́n táwọn afẹ́fẹ́ sọ níjọba ẹgbọ́n mọ àwọn ọ̀dọ́ wọn tẹ́wọ̀n máa jiyàn bẹ́ẹ̀ tẹ́ lọ kú níjọba ẹgbọ́n táwọn akọ́ tó fún sẹ́mi ẹbí ìkọ́yìn ìbúlù kẹfì wọ́n yẹ sọ́rú yìí wọ́n àmọ́ tó gbórú kẹfẹ́ làgbọ́dọ̀ tíyèsí wọ́n tẹ̀ gbára bá fún wọn mọ́ ṣùgbọ́n ète wọn bùdù ní afẹ́sì yẹn tó ní òṣè tí wọ́n ní ẹni ká máa ń lò nínú ọ̀wà tàwí fún wọn ni but kéèyàn tó sọ pé bàbá bá yóò dá léèrè láwùjọ náà afẹ́sì ó máa lè díẹ̀ ṣùgbọ́n ète náà tún máa gbàdà ẹ máa wo wọn ni bàbá wa ni bá ní àwọn náà sọ̀rọ̀ yẹn kílẹ̀ wọn náà ni kó bàbá bá ní ọ̀rọ̀ tí alibá ní sọ̀rọ̀ ó lé kí ni ó fẹ́ fọ̀ wọn kò sí pé nífẹ̀ẹ́ wọn débẹ̀ o ààrẹ tó ní alifáàdì gbogbo tó kọ́ lẹ́yìn ti dá wà lálẹ́ ṣùgbọ́n ara àwọn akáyé ṣe àwọn wo tọ́pẹ̀pẹ̀ sí ìkúrúùjì wọ́n rẹ̀ fẹ́ gẹ́sẹ̀ àwọn atáyé ṣe làwọn tó ní alẹ́mọ́lẹ́gbẹ̀rẹ̀ alẹ́sẹ̀ revolution tó ti yin àwọn ará libya àwọn ará syria àwọn ará yemen tí ń wọn àwọn atáyé ṣe ni tó káàkì ìsira wa káwọn jẹ́ kí irú ìṣẹ́ṣẹ́ àwọn ẹni yìí ó ràn wá wọ́n ní wọn a máa léyìn ẹ̀fá fún bí mọ̀ wà tẹ̀síìrì ánìlì ọ̀làmá wọn a máa léyìn ẹ̀fá fáwọn àfẹ́sùn wàmí wà fà wíṣù wọ́n ní nínú ọ̀rọ̀ fẹ́ máa ń sọ kọlu nínú ọ̀rọ̀ wọn tó máa ń sọ ní máa ha bọ́ wákùtù àjáfàná wà bárànà hmm. máa ha bọ́ wákùtù àjáfàná wà bárànà ẹ̀fẹ́ tó ní súnà dúró lé lórí ábùlẹ̀ afárẹ̀ tí wọ́n ń tẹ̀lé pé orí pa ní agbájá sọ fún wa agbájá sọ. ayé yìí kọ́ la wà ló ń sìn ayé ti fi yẹn lọ káàmù tó ń jáde. ìyẹn tó bá wà lè kọ́ra jọ ní adìkọ̀ táwọn ẹ̀yẹ ju àdìsí kan láti wóró ọ̀rọ̀ ẹ̀sùn mú jáde yìí kọ́ ló kú mọ́ sí táwọn kí àdásá náà àdìsí yẹn wá sọ yìí lórí kókó mọ́ nǹkan ẹ̀rí lásìkò òbí nígbà tí ọ̀rọ̀ tó ń bọ̀ kìràkìtà yìí wá pọ̀ gẹ́ tẹ́bárí mi lórí social media yóò máa fáwọn àwọn èèyàn kan àwọn tàn lájú tán mọ́ bá ń ṣe àtẹ́ntó lájú àtẹ́ntó mọ́ tó àjọ wọn nìyẹn tó wá nílẹ̀ tẹ́lò ní ó dà àwọn àfáwí sí ẹ̀rí ẹni eléyìí náà tó wà dábàá náà wà mara nà fani mùsùlùmí yùgbàhùn wọ́n pa mùsùlùmí ti ṣáàn wọ́n pa mùsùlùmí kí nìkan ṣe kúdùs ó yẹ ká ṣe kúdùs dé ìtẹ́ máa gbọ́nu wọ́n àdábàá náà ìrìn ẹgbẹ́ lókùn mọ́ nù wọ́n tó fi mọ́sáàjì ẹ̀yìn ti kójọ mọ́sálásí ẹlẹ́ẹ̀sáàjì pọ̀ wọ́n tẹ́ ń pa mùsùlùmí ṣìṣà àtòkè àwọn mọ́sálásí ẹ̀yìn tẹ́ wọ́n ń pa mùsùlùmí ṣìṣà nípa ní kòtó sẹ́yìn dé bẹ́ẹ̀. ilé dèmọ̀lájọ wa nígbà tá àárọ̀ òde ti ká tó bá ní jẹ́ ni ẹni tí òun mọ̀ ayé rẹ̀ pé wọ́n ní ìtara fún ìsìlámù jára àbùmí lọ nígbà tó wá sí áfíríkà lè kù wọ́n lo áfíríkà wọn máa lo ìṣẹ̀lẹ̀ kan inú ètò wọn rè wọ́n lo ìṣẹ̀lẹ̀ kan láti ọ̀pọ̀ ara ìta ara tí wọ́n. ẹ̀gbọ́n bá tó kọ́ni kílódé kílódé kílódé kílódé kílódé kílódé kílódé kílódé àwọn àwọn ara ìta ìjọ tí wọ́n. nítorí ṣe yẹn náà ní òní débẹ̀ o àwọn ọ̀gá wọn tá ló pe pé ọ̀nà dìbẹ́ǹdì ọmọ ya wa ní palestine ẹ̀ẹ́rì ṣùgbọ́n wọ́n ti gbé ẹgbẹ́ tí wọ́n lárugẹ wọ́n gbé méjì ṣe sí kan lẹ̀ sí ṣẹ̀ báwa mùsùlùmí láti àtàkì àwọn èèyàn tí wọ́n ìṣòro tí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ kọ́ báyìí ó ṣe pàtàkì tó tọ́ ṣùgbọ́n ìlànà tí wọ́n náà ṣe kéde náà ń pèpè sí tọ́bádẹ́ ní kẹ̀kẹ́ tó fẹ́ ṣẹlẹ̀ ń sìn náà bẹ ajá kẹ̀kẹ́ káwọn wà síwájú káwọn kópa ń bẹ̀ bóun làwọn ti dọ̀gá ń bẹ̀ inú ìlànà wọn ni ìka kíyèsí àwọn ọ̀rùn kẹba bàbá yìí wà ní wàá fà wíṣìṣì nínú ròyìnròyìn wọn ní títù lùwàkì ẹ̀gbọ́n o títù lùwàkì ní kálukú contemporary issue ẹ̀wọ̀n alẹ́ náà rọ̀ ábùrù bá sì yẹn rọ̀ká mọ́jú ni wọ́n àwọn kẹ́kẹ́jọ̀kọ́ mọ́ṣáláṣí wọn mọ́ sí lọ sọ̀tà àlàlà ṣékà àlùbáni ẹ̀fọn rọ́ọ̀dù lórí àwọn tí wọ́n náà fọ́n rọ́ọ̀dù lórí ọ̀rọ̀ yẹn títù lùwàkì àwọn tó bá mọ wákì fún ìṣẹ̀lẹ̀ tó bá jẹ́ mùsùlùmí kò lọ́ọ́ dá padà ọwọ́ àdá padà ṣe páàmù lè wá sí òkè ìjọba ìṣẹ̀lẹ̀ ìsìn àbí ẹ̀sìn mọ́ ẹ̀sìn kálórì tí wọ́n ní sọ́ọ̀sì wọn níbi tó ti ka pípìlì wá kí kama pali ṣe àná àwọn ọ̀gá ìyàwó àmì ṣẹ́kí wọn ó wà á tún dá àmọ́ ẹ̀mí ìjẹun ọ̀jẹ̀ káàkiri náà làmà tó lọ ní Scotland àmì sinmi tí náà òkè tó bá mọ wá kí nǹkan bó lọ́ọ́ fi yẹjú ẹ̀ ọ̀dà padà sí kí ni fámùlì wá kí ọ̀dọ́dọ̀ àwọn àfà pé tó bá Pọ́ọ̀lù àti Jósùwà náà tó bá kà nǹkan jẹ lọ lé dégéní fún ni mọ́tò ẹ lọ kí ni mùsùlùmí fi yàtọ̀ nílé ọgbà gbọ́yé kí ní ẹ̀sìn sọ ń pa nǹkan ẹni nǹkan máa ń sọ káàkiri fi pèlò wá sí wàá máa wúwà fi pèlò wá sí kí ni fi pèlò wá sí lẹ́kìrẹ́ ẹnu kìrátù jàrá ì lọ́dún ká pípa pàlùmọ̀jàlá ẹ̀rí ẹ̀kàràtì pàmùtàbá ìfọ̀nàwá wọ́n tẹ̀lé àwọn sánẹ́ẹ̀lì kọ̀ọ̀kan lágbàáyé ẹ̀wọ̀n tó ń tẹ̀lẹ̀ tíbi lọ́ba wa dé sáré máa fẹ́ fún ẹ́ rúkúlé nǹkan nǹkan àwọn ilé ìmọ̀ làjú o kò dé tí ò lè sọ yẹn àwọn oníròyìn máa tọ́jú yìí lọ àyílẹ̀ ẹ̀kọ́ ni alọ́rọ̀ ẹ̀sìn lẹ́yìn fira yín lẹ́tẹ̀ tẹ́ sọ fáwọn èèyàn ẹ wá sọ̀rọ̀ ibi ẹ̀hún kàǹkàbẹ́ òkàǹkà wọ́n bọ̀ bá ń sọ pé ibùdó kẹ̀sì lọ nínú ọmọ wa kì ọmọ tó ń lọ tó mọ nípa politics Nàìjíríà lápẹjúwe ọmọ nípa kíkẹ́ kan lágbàáyé ìjẹ́ pé fíkì lọ wá kì í. ومن nínú أن àwọn ètòkè من nínú ròyìn ròyìn wọn ìdíyà ìdá ìtìyà ìdáwọlá tó lè islamiyà wọn mọ̀ pé àwọn ti gbéra ní láti níjọba islam káàmù tó náà jáde àti tó gbara wálẹ̀ ká lọ ṣe nínú tí ẹlòmíì tí yóò fi gbàtàn jẹnu ṣékàlà ìbáni náà kápá wọn ṣékàlà ìbáni ní dáhà tó pé ní ó ti gbé láti kẹ́mi twenty something kò tí ì ríjọba fẹ́ produce ẹ̀yin ṣẹ́kìlá gbani ni àlẹ́kọ́wánì wa produce ìjọba kan as president náà kò sí àmọ́ ìkúṣẹ́ president kan torí ẹ̀ sẹ́nà ti kọ̀rọ̀ àkídà fún náà kọ̀rọ̀ ìlànà àwọn èèyàn bí ó ṣe dá sẹ́nà ti kà fún pé àtẹ̀sùn pẹ̀lú ìnà náà ṣe ń lo nǹkan bí tó ń lọ tó bí eighty years náà produce president àbí president ẹ̀ lọ́dún mélòó fi láti ọdún kan subhanallah ẹ̀rí ẹni wàkífà ní ìdáàdì ìjàmù ẹni kágbéra kájú káàná kájú aláṣẹ kájókè àbẹ́rẹ́ wa ń bèèrè pé kí ni ìmúra sílẹ̀ gẹ́gẹ́ tán múra lẹ̀ gbèdémù kọ̀rọ̀ sí ìyà lẹ́wọ́n kérésì náà nínú ẹ̀fẹ́ lọ. tẹ́lá àwọn atẹ̀kírí sọ̀rọ̀ tó ní kò sí ìjọba tó kéré kó náà fẹ́ sà àwọn ìfọ̀ àná délé àyè. èèyàn burúkú làwọn wọ̀n àtọ́kùn yẹn kékeré ṣùgbọ́n gbà pé nǹkan yẹn ò da ẹ̀ sí lọ́wọ́ sí i ẹ mọ ní nǹkan yẹn ká ṣe ń yẹ bò nǹkan yẹn lẹ́yìn lẹ́fẹ̀ẹ́ gbà débẹ̀ ṣé ẹ̀gbọ́n nǹkan ta kẹ́kẹ́ ti pé ọ̀gbọ̀rọ̀ débẹ̀ ìwọ́n sọ débẹ̀ gẹ̀gẹ̀gẹ̀ ní nẹ́fẹ̀ọ́ àbí ẹ̀yìn lè fẹ́ tún nǹkan ṣe ọ̀nà olè yóò wá gbà débẹ̀ o dẹmọkùrọ̀tíyà ni ẹ̀fẹ́ lo ṣẹ̀ríà àbí ẹ̀rọ ẹ̀rọ dẹmọkùrọ̀tíyà dẹ̀ kí ló dé dẹmọkùrọ̀tíyà ẹ̀yìn lè o ó kú ṣáà lè ṣáà àbí ìdájọ́ àwọn èèyàn sáwọn èèyàn náà ní ẹ̀rìndà ìpèsè tó ń pèsè náà nù ok àwọn oníṣòwò ala fẹ́ débẹ̀ ìpèsè wo làwọn pèsè táwọn ní kí kí ìsìláàmù kó máa rúbi ṣùgbọ́n ìpèsè tó ń pèsè náà àwọn ànẹ́bí ọlọ́run pèsè níbo náà gbígbé lọ́tọ̀ ìt ni bàbá àgbà níbi sọ̀rọ̀ kan pé ẹ́mínà sì yá àfà ní ọkọ̀ tó tẹ̀lú ìdìbò pé táàkì sì yá àfà kọ́ pé kíni kọ́ fi rí ìtàn ṣe yí lẹ̀ yí ẹ̀yàn àdìmọ̀ gbọ́rọ̀ ti lẹ́nu èyí tí ó bá ti sí tí èyí kan lójú ọ̀nà tí ò sọ náà àbáni gbogbo akọ́tí wọ́n ń ṣe pé ó yẹ ká débẹ̀ ọ̀nà dẹmọkọ̀rọ̀tì yẹn náà sọ fún ẹgbẹ́ wọ́n ti <laughs> subhanallah àbùkù ńlá ń pàdé mọ́sálásí là ń kírun tí ìrìn yẹn bá wọ̀ wá sí ẹ̀rọ pàdé kò pálíkọ̀ báyìí nígbà tẹ́tí mọ àpá àti ọ̀sán alùpùpù fún ẹ̀mẹ́gbẹ́ tó bí lọ́ọ̀dì lẹ́yìn òbí lọ́ọ̀dì síbẹ̀ ẹ̀yin tẹ́ jágbe sí àkótí gbòtẹ́ gbẹ́jọ́wò ẹ̀yin alábòsí torí rẹ̀ ló bára wọn sọ̀rọ̀ ẹni ẹlẹ́fẹ́fà mùsùlùmí dẹ̀ yọ̀ kan lábẹ́ kíni wọ́n tó tẹ̀lú oníṣòwò abẹ́sọ̀lẹ̀ yọ̀ kan lábẹ́ kúnnà èyí mọ̀ ìwúlẹ̀ látẹ̀lẹ̀ oníṣòwò adẹ́yọ̀ ó dódó nìyí táwọn mùsùlùmí máa gbádùn kébí nínú ẹgbẹ́ jẹ́ náà láwọn wà lókè gbogbo wò wà ń bẹ̀ta bá ti da automatically gbogbo ó da gbọ́dọ̀ ẹja gbogbo ní ní jọ ẹni ìtaba níbẹ̀ àkídà ṣe àbí níbi tẹ́ ti ń ẹ̀rí ẹlòmíì lè máa ń kódà àjẹ́ ah, kẹ̀kẹ́ kódà ìgbìkan láti wá ìbẹ̀ náà láti padà sí à ah, ẹ̀ ti dupò ẹ̀ dupò ẹ̀ jáwọ́ bẹ̀ láti jọ ìyá ah, bẹ́ẹ̀ bá tún jẹ́ kankan. àbẹ́ ẹ̀gbọ́rọ̀ ń yé àjẹ́ kẹ̀kẹ́ àjẹ́ kẹ̀kẹ́ ẹ̀ ti fi kólé tọ́lọ́n kó sànù wa. bákan náà wàlùkùdù lìkọ̀wà ní ìkùpà àbíkẹ́yìn máa ṣẹ̀fà fún àwọn òfin kékeré ilà àgẹ́ ìdìbò àríkàmẹ́lì wà fáwọn ó jọ bẹ́ẹ̀ nínú àwọn ròyìnròyìn alẹ́sì yẹ fìfúnà bí a náà bá anìlẹ̀ ẹ̀lìmì ṣẹ́rin èyí tá fi láwọn èèyàn tá kùn bí mi tẹ gbogbo ní àwọn ọ̀dọ́ wa tó wá fún mọ́yà à ń jòkó alíkọ̀ bá ẹ̀ wá ní orí ìwòsàn fún ọmọ nígbè lẹ́rí pé wọ́n dún afẹ́gbọ́ òṣùlù sàlàfà alùkọ̀wá ìdílé arúgbà ẹ̀ ní gbọ́rù nǹkan bá mú ìdílé wọn ìrà kọ́yẹ̀ ní kánrè èèyàn láti yẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ ẹ̀ níwọ̀n ẹ̀rí àfàwọn ìpàdé àbíkàmọ́ mú àtọ́pì kan tí ó ṣe ojú lọ́yìn fáyé ìyẹn mọ̀ tí wọ́n ní farabalẹ̀ rí àwọn èèyàn inú ìṣẹ̀sí wọn ni wọ́n ní wàlá ìlà ìlànà ẹ̀rí ọ̀rọ̀ ìjọ àbáyé wípé tí ó lè fi tó bọ́ fún ẹ̀yẹ àtúpadà wọlé tuntun yìí táwọn ẹlẹgbẹ́ ẹlẹgbẹ́ ti padà bàjẹ́ ìyẹn làánà tó bá wọn àwọn sàbáàbù lé ní àwa mùsùlùmí là ń sọ fún wa ẹ má ní wa náà sáàbù fẹ́ pọ̀ sábà lọ bá ẹlẹgbẹ́ ìjẹ́ ń bá àwọn èèyàn jẹ́ ẹ̀rí bí a máa ní ní àlìkáàdìbà látara àádì àádì irọ́ tó ń pa lẹ́nu mẹ́ta lẹ́ẹ̀kọ́ àwọn eléyìí níta fún Islam tó sì bá wọn lọ lọ́nà ìsọdọ̀ ní òwúrú wọ́n ìtàlú náà àmọ́ ọ̀gbọ́n àgbọ̀jálà

sọ́wọ́ àlùfáàlù mùsùlùmí lọ sọ́wọ́ bàtà láti ó ọmọ kó yẹn ìlú wa fẹ́ tẹ̀búrà kẹrẹ ti gbọ́n nínú bá wọn ní mọ̀ kẹ yàtọ̀ sí kejì ara ń tọ́tù dá lẹ́nu ìkọlọ́ ń kó sànú wa ó jẹ́ ká lè gbọ́ òdodo láti lè tẹ̀lé lágbọ́dọ̀ fara fún ọ̀rọ̀ ọmọ ní àjùkù àwọn ẹni ìṣíwájú ta fẹ́ tẹ̀lé ẹ̀rì pẹ́lẹ́ ní ẹ̀rẹ́tọ́ ní ká mọ́ ṣe pẹ̀lú ẹ̀dá kan ṣé ẹni tí ń pèyàn sí sọ́yẹ́ káwọn èèyàn mọ̀ nínú ẹ̀sìn tí ń bà ló

ṣùgbọ́n aláàfẹ́ ṣe ojúṣe wa àfi gbogbo ẹlẹ́ ìtí òkè kàn wá àbí tó kàn wá bọ̀ ó ní lẹ́mù tó ṣe kàn wá mọ́ láàfẹ́ mọ́ lọ sí ẹ̀rí àníbà mọ́ rẹ̀ fẹ́ láńgbà tó ń ṣe bẹ́yà fáwọn sàhábà inú tó sọ fún ẹgbẹ́ ni wà ń la nù náà di àmọ̀rọ̀ àhìlà ẹ̀rí nínú àbí tó bá dà tó sọ́ọ̀lì ó ní sáà nígbà mọ́ pé àlà nù náà di àmọ̀rọ̀ àhìlà àtọ́nà bá ti gbé kọ́lọ̀ kó ṣàánú wa. àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lásìkò yìí ẹ̀rí pé àwọn protest káàkiri àbí tẹ́bá orí social media ẹ̀rí báwọn èèyàn kọ àti nǹkan sọ àbí ó pọ̀ àbí ó pọ̀ ó pọ̀ pọ̀tẹ́ lọ́wọ́ tó ń sọ àbá àsàlábí ìgbà tó yẹ pé lánàá tí wọ́n ní ọjà kẹ́ lọ ni kódà kí nǹkan lè bàlú jẹ́ àmì ti kú lórí ní ìṣẹ̀lẹ̀ yìí o láti sẹ́nu mí léṣe torúkọ náà ti mú fatuwa pé kó jẹ́ kó jẹ́ pífù wa gbogbo lẹ́ẹ̀ ti rí sí ètò ìdílé kó ìlú wa pífù ni àti ìtọ́jú l'Àbújá àti ìtọ́jú tó ń bọ̀ nínú ọ̀gá àwọn kan tó jẹ́ pé nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ àdùn tó wà ń lò àyè olú fatuwa tó ti ju tó ti kọ́ ọdún kẹsẹ́ yìí tẹnu bá ti dé pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá ti fi wàhálà ń bẹ̀ gbogbo lẹ́ẹ̀ ti ní kẹ́tù wájú yẹn kẹ́mọ pariwo lérí gbé yà fẹ́fẹ́ fẹ́fẹ́ mo wò kán lọ́sẹ̀ tí a máa bá ń kí ní wàá wájú wọn lábùjá bóyá ti fún wọn ní ìsọ́ọ̀tẹ̀ ẹ̀ka mọ́ àtàkì wọn ó tó sọ gómìnà kẹsí pé níwọ̀n tó ń dìdì wọn fẹ́ fọwọ́ gun lójú bá fèsì ọmọ tí ọmọ jìyà ń rí tẹ̀sí yẹn kan wò báyìí náà ṣé sínú pápadà bí yẹn ní tó bá sàì dáa fún ṣé sanújẹ̀bí náà méjèèjì sanújẹ̀bí ṣùgbọ́n irú ìjọba ìlànà yẹn ó gbà mẹ́gbà kan rí ẹ̀rí kódà tẹ́lẹ̀ omi balẹ̀ nínú fatiwa tán àfa yìí pàṣẹ ó tún lè dúró lórí social media pé kódà àwọn àfa àjẹ́ sọ̀pọ́ọ̀tì wa. nígbà táwọn yẹn bá fẹ́ máa mú kéwé afúniláyé ẹ̀yin náà fi lè dájú nǹkan rẹ̀ tọ́ba padà ń gbófin kan lẹ̀ torí àwọn kan dá lẹ̀ ní ó mọ pé kò ní lọ́dọ̀ àwa náà káàtẹ̀ jọra wa pẹ̀lú wọn ẹgbẹ́ àjọra wa kódà onídùúgbò tó jìnà sí wọn àwa nìkan kan náà ni wọn bákan náà lè múra àjọ tán kùránì yìí bá kò fi sí mẹ́ta láàbù ìbánà lẹ̀bí ilẹ̀ lọ́la mọ̀ mí kò ká pọ̀ ẹ páyà fìtí nà kẹ́dẹ́ tó bá bẹ́ẹ̀lẹ̀ tán àtọ́fọ́ fani kẹ́kọ́ ló bá o àtọ́fọ́ fani kẹ́kọ́ o ẹ̀rì tó bá lè sọ̀rọ̀ ìjọba àwọn ń wòye ni ẹni àwọn ìbáyà àti mọ́ bọ̀dé ní gbangba àyọ̀ síyàn kọ́ ẹ̀yẹ kó nìkan náà bìbè àwọn ìlú kan wà á ti sọ yẹ àwọn gbádùn wà láyà ń gbádùn lu wa yìí àbí àfa ọlọ́run kẹ́ dé tìwá pé akẹ́lẹ́ ìjọba alẹ́ sọ̀rọ̀ ìkẹ̀kẹ́ ni ó yẹ já kóra wa jọ ìjọba ni ó mọ̀ mọ́ nítọ́ yín nítorí bá sọ gan-an mọ̀ mọ́ ṣe àwọn tiẹ̀ tó wá ń sọ̀rọ̀ ìlú kan wà ní ní àgbáyé pẹ́pẹ́ ẹ̀tẹ̀ lè rọ́rọ̀ sọ ń bẹ̀ pẹ́lú jẹ́lú ìsìláàmù náà àwọn tí ó ti wá kó irú lórí ní ìfẹ́fẹ́ òyìn ilẹ̀ kalimọ̀ sọ̀rọ̀ àdọ̀fẹ́ ara wa nílé súnà sí pé níwáyà èèyàn ní súnà ìyá rẹ̀ ẹ̀dẹ̀kẹ̀dẹ̀ ti mọ̀ lọ pàdé mẹ́ẹ̀bẹ̀rẹ̀ márùn ẹ̀tùn yọ wọlé náà sáfẹ́ kó dìbà ìkọlọ́n kó sànù wa kó dúró tiwa kí ọmọdé àárí fìtínà asọ́lọ́lá wa sálàmù aláàbí rẹ̀ muhammadu wa ala alihi wa sahbihi ajma'in Thank